buy at Ablana for water side for Greek Road. Duma slap me, pa pa pa pa pa pa pa. I think I'm waiting since I pay one pound. Did it pass? Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la lawa. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. <laughs> lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ́ káàkiri lẹ́wà. látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o. níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀. kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh air. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. àjàbá <laughs> kí ló dé àdìsá àwọn ará ilé ti ń retí wa o. wọ́n ti retí wa a sì ti dé. a sì ti dé ọlọ́run ṣe òun <laughs> ajábalẹ̀ ìròyìn láti ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn ni ànálẹ̀ nìkan tó pè mí ó ní ẹ bẹ́ẹ̀ lágbọ́yà mo ní sà á kú mọ̀ pé yín ò ronú tí àfi bí oúnjẹ bí oúnjẹ mo ní ṣé ká máa jẹun mọ́ ni <laughs> ọ̀rọ̀ tó wá fẹ́ sọ yìí kì í ṣọ̀rọ̀ oúnjẹ nígbà tí ó bá lọ bá bọ̀ orí oúnjẹ ló parí ẹ̀ sí kí ló dé ó ní bí ṣe bí kí ni ṣe ṣe. ó lé mi bí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń rí nàìjíríà yìí ó lé eh. mi ò ní ronú ju ọ̀rọ̀ oúnjẹ lọ. bá ti fòwe dá lóhùn. nígbà tí ẹ eh, pé tẹ́bi bá ti tọ́nù ṣẹ́. iṣẹ́ ti bù ṣe. nígbà tó wá bá lọ bá bọ̀ nígbà tó forí ẹ̀ lélẹ̀ pé bo ló parí ẹ̀ sí. ọ̀rọ̀ oúnjẹ náà ọ̀rọ̀ oúnjẹ ló parí ẹ̀ sí ẹ ti rí i pé kò sọ́nà tá a fẹ́ gbé gbà ah, a ṣiṣẹ́ ni o a ṣàbọ̀ ni o a fẹ́ ṣoko ni o a fẹ́ gba kọngilá ni o torí àálà a jẹ yìí náà ni. ẹni tí ebi bá tiẹ̀ ń pa ò lè gbọ́ wàásù. kò tiẹ̀ sí nǹkan tó jọ wàásù náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. <laughs> ok o ojúmọ́ ayọ̀ tó tó torí pé bí ń pa àwọn èèyàn ó fún ọ lóye. ẹ wá ẹ wá àkàrà lọ́wọ́ ìbéèrè lókun <laughs> méjì àti ẹja ah. rẹ́rẹ́ kan ó sì búlẹ̀ ẹsẹ̀ nígbà wọn jẹun tí wọ́n yó wọn gbọ́ràn mhm. ṣẹ wá rí lóòrọ̀ tòní àdìsá mhm mo lọ sí Èkìtì ní àárín ọ̀sẹ̀ tó lọ lọ́hùn kì í ṣèpò tí o nísìnyí ló tún má lọ má gbé mi kọ́ láyínká o. o ah, ah. lọ Èkìtì <laughs> mi ti o lè lọ o lè lọ Adó. Eh, eh, mo lè lọ Adó Èkìtì mo lè lọ Ìjẹ̀rú Èkìtì Ìjẹ̀rú Èkìtì o lè lọ Ọ̀yẹ́ mélòó tiẹ̀ ni mo gbé èkìtì náà tá yọ tá yọ jèrò tá yọ yẹ tá yọ gbá tá yọ àwò kò yé jùlọ ó tún sọ gbogbo ẹ gúlúṣú gúlúṣú báyìí náà ni wọn ní ìlú kan ní eléyìí eléyìí èkìtì ègèdè èkìtì ìjẹrò èkìtì <laughs> ọyẹ èkìtì mọ̀lété èkìtì èrúwà èkìtì sápá èkìtì <laughs> ọ̀nà sálárì jíjèrè kò sí nǹkan tó láyé káfẹ́ ṣàṣe a ti di gíràn sí lọ́rùn kọ́gbà fún ọlọ́run èyí ọlọ́run bá gbé sínú agbada ẹ̀rẹ́ kọ́ máa yán lọ káṣàpà pínrín mo wá rí ìsapá gbígbẹ kó bọ̀ hmm. Hmm. àwọn ẹlòmíín máa ń wò pé bó o la ṣe wá ṣe ìsapá gbígbẹ ẹ sóòkè ẹ náà ni ẹ kó sínú omi gbóná lẹ́bọ̀ wọ́n ti ṣe ètò ẹ̀ tẹ́lẹ̀ tó ti múrò yẹ́s tó bá ti wá rọ̀ ẹ wá ẹ̀gúsí gbá hmm. ẹ̀gúsí gbá ni kẹ́ fi ṣe é ẹ wá aṣọ ata jẹ́ o àwọn ẹlòmíín wọ́n lè pé àwọn lọ́gbẹ́ ẹnu èyí tó ń pè ní ọ̀sà Eh, ẹ sì mọ̀ pé àwọn dókítà ti sọ fún yín pé àwọn ata wà tó ta ẹ mọ̀ jẹ́ ẹ ní bá ti ní ọ̀sà ẹ mọ̀ pé scotch bonnet atarodo oríṣi mẹ́ta ni ẹ lọ lò tú kọ ẹ èyí tí èta hùn ẹ fi gbé e níyàwó kẹ wá láǹfààní àti lọ bá wọn ra ẹran ọ̀yà bóyá tẹ bá débi ṣáìdì ọ̀nà alákò tẹ̀ ń lo èrúwà ẹ lọ wá ẹran ọ̀yà kẹ rẹ sínú ẹ kẹ wá wọ oúnjẹ gidi kẹ jẹ ẹ rí pé inú ní òpin ọ̀sẹ̀ rere ẹ jáwọ́ nínú àmú ògógóró káàkiri àdúgbò lèmi sọ kò yé yín báyìí ọ̀rọ̀ mi understand yín ajá balẹ̀ lámúdé punch ń bẹ́ńbí àti the nation Samuel gbèsàbí lórúkọ tèmi bẹ́ẹ̀ pé ń ṣeré kíńbùkà. ó ti mọ́ lára ó ti mọ́ mi lára ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà sì ti ṣí fún wa ọ̀nà ti là ẹ jẹ́ ká mẹ́ fẹnu ara wa pé ń tọ́ da síra wa pé ọ̀nà ti ṣí ọ̀nà sì ti là tó òní ó tún san wá sówó sọmọ sáìkú tó ń ṣe baálẹ̀ tọrọ àárí bá ti ṣe á sì rí ọ̀nà gbégbà ajá balẹ̀ ìròyìn ni o bó ṣe máa ń wá sétí gbọ̀yìn òní ọjọ́ Friday tán pè ní ọjọ́ ẹtì kíkó dẹ̀tì lórí wa àròkọ dẹ̀tì lórí wa o ọjọ́ kejìlá nínú oṣù àkọ́kọ́ ọdún twenty twenty four hmm. ìwé ìròyìn mẹ́rin bá a wáde apin ní méjì méjì ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi Vanguard rèé ní nkíà mi òun àti Nigeria Tribune. ok wọ́n ti fa gbùrù gbùrù ti bẹ̀rẹ̀ sí í fagbó àjọ EFCC wọ́n ti gbá arábìnrin Umar Farouk ngbà wọ́n gbá màmá mú tí wọ́n wọ tuurutu mọ́dọ̀ wọ́n ní wọ́n ti gbàṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ lábàrá ó ti bẹ̀rẹ̀ sí pọ̀tọ̀ fún ẹ lẹ̀ yọ̀yọ̀yọ̀yọ̀ àwọn dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ olùdarí nílé iṣẹ́ ìjọba ti ń lọ bíi okòó ni wọ́n ní wọ́n ti kó tiwọn náà báyìí hmm. àtàwọn míì ni wọ́n ti ránṣẹ́ sí pé ẹ máa bọ̀ ẹgbẹ̀lẹ́mù kó tó ń lọ bíi bílíọ̀nù mẹ́rìnlélógójì owó náírà kò gún yẹ kó fò ejò ò gbé erin ò sì gbé lásìkò yìí o ọmọnìyàn ló gbé bó ṣe wá rìn ẹ wá ṣàlàyé <sighs> kẹ́ ẹ tẹnu yín ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ìwé ìròyìn the punch hmm. ló gbé ojú ewé kínní sí kejì rẹ̀ lọ́wọ́. tó ọ̀rọ̀ tó jọmọ́ ti ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà òní lòrò ó kìje wọn ni bí nǹkan kan mi ò yẹ òní làwọn gómìnà bíi mẹ́jọ yóò mọ odó tí wọ́n da ọ̀run la wọn sí torí pé àwọn tó wọ́n tuurutu lọ sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn láti ibẹ̀ lọ sílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà ibẹ̀ ni wọ́n ti forí okòó ṣọ̀ọ́dún lónìí láti mọ̀ bóyá àwọn ni ó sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ kó wa wọn àbí wọn ó yẹ̀bá fẹ́lòmíì àwọn gómìnà àwọn ìpínlẹ̀ bíi Kano ìpínlẹ̀ bíi Bauchi ìpínlẹ̀ bíi Plateau ìpínlẹ̀ bíi Ebonyi Cross River ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó àti Samfara tó fi mọ́ ìpínlẹ̀ Abia Òní ni wọ́n mọ̀ pé bóyá àwọn ni ó mọ̀ wà lórí àpèrè lọ àbí wọ́n yẹ̀bá ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ló kọ sí o. inú fu ẹ̀dọ̀ fu làwọn èèyàn wà ní ìpínlẹ̀ Kánò ńlá kòrí tó ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch wọ́n ní ọkàn wọn ò balẹ̀ o lórí ọ̀rọ̀ yìí pé Yusufu Yusufu Yusufu ṣé wọn ló wà lórí àpèrè ní àbẹ́lòmíì ah. wọ́n ní kálukú wọn ló ti ń pagbádá àwọn mọ́ra yìí pé hmm. ibi tí ìdájọ́ yìí ó bá jáde hmm. ọ̀rọ̀ ọ̀hún dàbí erékeré ni o eré àkèrè àfàìmọ̀ kí nǹkan yìí má dá lọ́bọ̀lọ́bọ̀ míì lẹ̀ ní ìpínlẹ̀ Kano kódà ìwé ìròyìn ti The Nation náà òun náà gbé pé ah Plateau Kano Èkó àtàwọn ìpínlẹ̀ míì ń ṣe ni gbogbo wọn fọwọ́ bu ẹ̀kẹ́ fọwọ́ bu àjò wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan ọlọ́run ò ire ni ojú ó ṣẹlẹ̀ o ibikíbi tí ìdájọ́ bá ti bá wa jó bá àgọ́ ara kálukú níbi ire. Ah, ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní kánmọ́nkíá lórí iléeṣẹ́ àjà òkúta tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi tí wọ́n ní ó ti sorí kọ́ bíi èso ogi látijọ́ yìí àmọ́ ń tó yà yàn lẹ́nu ni pé iléeṣẹ́ tí ń pín iná ẹ̀lẹ́tíríkì káàkiri nílẹ̀ wa Nàìjíríà pé wọ́n jà wọ́n ní gbèsè ẹ̀dọ́nà bó ní iléeṣẹ́ tí ò ṣe ṣiṣẹ́ ṣe ń jẹ gbèsè wọn ò wá jẹ gbèsè iná kékeré o thirty three billion lówó iná tí wọ́n jẹ ó ń bẹ lójúwèé keje ìwé ìròyìn ti Nàìjíríà Tribune bílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n owó náírà péré ni owó iná mọ̀nàmọ́ná ti iléeṣẹ́ tí ò ṣiṣẹ́. ẹ bá wọn àjọ̀nù ń lò ó ni. tọ́jẹ wọn ní <laughs> iléeṣẹ́ tí ń pín náà nàìjíríà wá wò pé irú gbèsè báyìí kí làwọn fẹ́ ṣe o wọ́n lọ síbi tí wọ́n ti mú iná wọn tán tán yányán wọ́n lọ yọ ńbẹ̀ hmm. bẹ́ẹ̀ sọ lọ́dọ̀ yín kò lè ṣiṣẹ́ ojú ìwé kejì. owó gbèsè yìí gan ti gba àwọn èèyàn ṣiṣẹ́. o ní owó gbèsè yìí. eléyìí hmm, ó ti dálé iṣẹ́ mi ilẹ̀. Hmm, bẹ́ẹ̀ ni àwa ah, all right. Hmm? ok à ń tẹ̀síwájú ìròyìn kan rèé tó jẹ́ pé ó ṣe ni ní kàyéfì wọ́n ní arábìnrin àwọn aya àwọn sọ́jà tí wọ́n kú nínú ọkọ̀ bàálù tó já lọ́dún 1992 ńṣe hmm. ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ ìjọba yìí pé àà àà sọ́jà lọ́kọ̀ àwọn wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ ọkọ̀ bàálù tó já lọ́dún 1992 rìn títí di àsìkò tá a wà yìí wọn ò sì tí ì ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn kódà o ojú àwọn táwọn ṣìkùn lókè ìpẹ̀rẹ̀ àwọn tó ti lọ ń tí rònú ti pa lẹ́bàá ẹ̀ ni wọ́n ní lára àwọn tó ti fi ìgbà kan àná rí jẹ́ òṣìṣẹ́ tó bá tí bíi Joshua ṣiṣẹ́ pọ̀ nígbà tó wà lókè ìpẹ̀ wọ́n ní ó máa ń sọ ọdún mọ́ ẹ pé ẹ wá ẹ má jẹ́ ń tàn yín o àwọn nǹkan kan ṣẹlẹ̀ nígbà náà o láwọn àṣírí ńlá àwọn tọkọ méjì kan náà wà tó jẹ́ pé wọn ò tètè rọ́mọ bí ó wá sọ dímọ̀ fún ẹ pé ó yá ẹ pààrọ̀ ọkọ ẹ pààrọ̀ ìyàwó ah, ọ̀rọ̀ yẹn pọ̀. wọ́n fi wọ́n jìrò ara wọn. Hmm, ipe kán máa wọn tó bá fi wọ́n jìrò ara wọn ọ̀nà àṣì ọ̀nà àlà kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ìwé ìròyìn the punch gbé ojú ewé kẹta rẹ̀ lọ́wà. ọ̀rọ̀ gómìnà tó wà ní ìpínlẹ̀ Rivers Fubara tí wọ́n ní òun àti ẹni tó kúrò lórí àpèrè kóun tó bọ́ síbẹ̀ Nyesom Wike tẹ́jọ́ mọ̀ nǹkan lẹ̀ wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu àti simi fubara wọ́n ṣèpàdé kan papọ̀ ní ibi tí sẹ́mẹ́ǹtì gbé dolẹ̀ nílé agbára ní aso rock lánàá gómìnà ọ̀hún bíi aago mẹ́fà kù díẹ̀ ló dé àmọ́ òun nìkan ló dá wá ilẹ̀kùn tí wọ́n sì tilẹ̀kùn ìpàdé alátìlẹ̀kùn mọ́rí ṣe ni wọ́n sì fi ṣe kí wàá ní wọ́n á wí ombẹ lójú ìwé karùn ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. gbódò ń bẹ́ẹ̀lẹ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn agbẹjọ́rò nílẹ̀ wa Nàìjíríà lẹ́kọ̀ọ́ lagọ́ọ̀sì àwọn agbẹjọ́rò wọn bínú tí wọ́n fà á kékọ́rí fi jígà kọ́rùn ìṣe ni wọ́n gbé àwọn àkọlé pélébépélébé oríṣiríṣi lọ́wọ́ wọ́n bá gba olú iléeṣẹ́ ọlọ́pàá lọ ní ìpínlẹ̀ èkó pé ẹ wá o ẹ kìlọ̀ fún àwọn ọlọ́pàá yín wọ́n ń kọjá àyè ara wọn wọ́n lu agbẹjọ́rò òṣàlẹ̀ hmm. lu o tí wọn ò bá dákẹ́ gbogbo rọ̀bọ̀rẹ́bẹ eléyìí àfàìmọ̀ káwọn má jọ mú nǹkan lẹ̀ àwòrán ẹ̀ gàdàgbà ló ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn the punch ẹ̀bá òkè ẹ̀ ni wọ́n ti ní àtúntò kan ń lọ lọ́wọ́ o láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà Central Bank of Nigeria láti ṣe ààtò àwọn olùdarí fún ilé ìfowópamọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan Union Bank wà ńbẹ̀ Polaris wà ńbẹ̀ àti Keystone hmm. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ò ń bọ̀ wash out ọkọ̀ yà wá sọ̀rọ̀ bóyá ń ṣe àyájọ́ ọdún kẹrìnléní ọgọ́rin lókè ìpẹ́ ó ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ láwọn àgbáre o ló jẹ́ káwọn fẹ́ sọ ọ̀rọ̀ yìí jáde ó ní sẹ́ mọ̀ pé òun dálé iṣẹ́ lẹ̀ lèmi náà hmm. ẹ tètè mẹ́sẹ̀ kó gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kí nǹkan má bàa ṣe orílẹ̀-èdè yìí. ìròyìn kan bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn ti nàìjíríà tribune bẹ́ẹ̀ ni Vanguard ń pè mí mọ́ ń bọ̀ ná ìròyìn ọ̀hún sọ nípa àbá ètò ìṣúná ọdún 2024 àti pé bó o ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ṣe ṣe tó fi jẹ́ pé pàṣípààrọ̀ owó ilẹ̀ wa nàìjíríà sílẹ̀ òkèèrè wọ́n ní orí ọ̀tàléláàádọ́rin ó dín mẹ́wàá owó náírà ni wọ́n fi ṣe pàṣípààrọ̀ sí dọ́là kan seven hundred and fifty to one dollar bàgúdù lọ́wọ́ ṣàlàyé ìròyìn mbẹ́mbẹ́ ojúwe kẹfà ìwé ìròyìn ti Nigeria Tribune ni ọ̀dà exchange rate tiwa seven fifty ní federal government gbé tiwọn sí. seven fifty hmm. ṣé ìtàn ṣe ń tà mí. o ní. ṣé ìtàn ṣe ń tà mí. mi ló ń bi kọjú sí Vincent. Vincent mo kọjú sí ọ jẹ́ àdójú ọjà ńgbà náà. Hmm. Hmm. ajá balẹ̀. ajá balẹ̀ ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jì ni nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà wádìí pédèpédè bó o la ṣe sọdowó tí o fini dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí wa lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. zoxyn anti malaria drops ye zoxyn finish malaria guys i don't dey go my wife not too well sharp shooter Don't score goal again Abby. oh boy no be that one she do test dem say na malaria o oh. true malaria see the disturb una e be like say i never yarn you about my surest party. which best friend you get wey we no sabi name na zoxin i need to know more about this your best friend no wahala zoxin The better anti-malaria medicine We get a better combination of artemether plus lumefantrine Now confirm anti-malaria medicine i never see any friend way better pass my zoxin Oh. Hey, oh boy, you know all these things. Now you know one tell us things. No wahala. Now when I know eh, make I run go buy them for my wife oh. Correct the guy. Now Bond Chemical Industries Limited, where they make it be, power picking them. They make his oxin anti-malaria medicine. E day for pharmacy, where they your area. If your body no tranga after three days, make you run go see your doctor. wọn láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kíro ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágùn ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣara làwọn fi gbèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jẹ́mídì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery bakery ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ ní pẹ̀lú agbára tún bá wọ̀lú ìbàdàn lákọ̀tún. àpòsù dọ̀tọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ̀rẹ̀ nọmba wán. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. ọ̀dọ̀ yìí lọkọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí grace holy gods revival and miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọ̀gọ̀rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìtúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkè wa. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápapọ̀ rí ẹ̀. power dimension tuesday january twenty three títí di thursday january twenty five. látàg aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ̀. eruku iná ìsọjí fi máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ̀ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá àṣálẹ̀ lórí pápá ìṣeré ilé ìwé csc e grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ìbàdàn. ibi tó lárọ́ ti máa lọ ikọ̀ rẹ̀. apostle doctor layemi ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number one. ọkọ̀ fẹ́ máa wà látọjú Thank you. ilé ìwà yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹrin ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ra lẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira pé ni wọ́n ta plot kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ́ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa sàn yókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra fóònù fọmọ yín nílé ó ó ti bọ́rọ̀rùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ ayọ̀ ń bọ̀ ó mo ròyìn o. tó bá lè wá operation seven two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ adé léèrè o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ àmìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí deland event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwọlúwa ṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni ọjọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti mọ máa bẹ́ṣọ funfun sára kíniwín láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀ twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tíná mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn mọ́. àwọn lónìí ilẹ̀ grace estate tó wà ládébáyé area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yìí tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ afọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà. nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti béèrè fún. gbogbo ẹni tó bá ní tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwẹ̀ àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́. tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà ni iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí. nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere. omi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn ọ̀pọ̀ ìrìnsẹ̀ ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa ó ń o láti oṣù dìsẹ́mbà january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lẹ́lẹ́ yìí o ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ dẹ́. ajá balẹ̀. ajá balẹ̀. ajá ó ti gbéra tán náà nù. ẹ já lọ ká lọ ṣẹwọ́ lójú ewé kejì ìwé ìròyìn ti the punch ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn gbéwógbéwó lórílẹ̀‐èdè wa nàìjíríà àtàwọn tí wọ́n fi ẹ̀sùn kàn. wọ́n ní bí wọ́n ṣe ti fa gbùrù gbùrù ti bẹ̀rẹ̀ sí í fa igbó lórí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọnìyàn àti ìléṣẹ́wọ̀gbẹ́ wọ́n ní àjọ EFCC àti ICPC ìrànwọ́ àpapọ̀ wọn ń ló mú kí àṣírí àwọn tó ń gbé owó lórílẹ̀‐èdè wa nàìjíríà mì bíi ti kàlòkàlò kọ́ bẹ̀rẹ̀ sí mọ́ ọ tú ibi tí nǹkan wá dé dúró báyìí ọ̀rọ̀ ti gbẹnu tán o lórí ìròyìn àjá àbalẹ̀ mọ́ àwọn tí ó kó owó orílẹ̀‐èdè wa nàìjíríà lára nígbà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní àti ọdún 2019 tí wọ́n ti dá iléeṣẹ́ ìsílẹ̀ láti lè fi ṣe àwọn iṣẹ́ takuntakun fún orílẹ̀-èdè wa nàìjíríà àwọn owó tó wà nílẹ̀ òkèrè kí wọ́n rí wọn gbà wọlé àtàwọn iṣẹ́ tuntun míì tí wọ́n fi ṣe láti lè mú kí ìṣẹ́ àti òṣì kó di àfẹ́kù láwùjọ orílẹ̀-èdè wa nàìjíríà àtìgbà náà àáyá wọn bẹ́ẹ̀lẹ̀ báyìí tí wọn ò bẹ́ arẹ́ o ó bẹ́ sí kówó mi ni àtọ́dún 2019 tí wọ́n ti dá iléeṣẹ́ náà lẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kó owó orílẹ̀-èdè wa nàìjíríà mi bíi ti kàlòkàlò títí tó fi di àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àlàyé wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n mú arábìnrin Shadia Farouk wọ́n ní kí apá ńlá àwọn èèyàn ti ń sọ ọdún mọ̀ fún wọn pé ẹ tí ì rí nǹkan kan o wọ́n sì pọ̀ lẹ́nu ọ̀rọ̀ yìí ìgbà wọn ò tún bùṣe gàdà bùṣe gèdè wọ́n ní ẹgbàá ní ẹlàjà alákòóso tẹ́lẹ̀ rí ni Shadia Farouk òun nìkan kọ́ o wọ́n ní beta edu òun nìkan náà tún kọ́ wọ́n tún pè kan náà ní Halima Shehu wọ́n ní ṣẹ́rí àwọn obìnrin wọ̀nyí nǹkan ń bẹ eléyìí tó sì jẹ́ pé wọ́n dé mọ́kòtò lórí ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ tún wá rí wọn ò tún tán bẹ́ẹ̀ àwọn tó jẹ́ olùdarí àgbà nílé iṣẹ́ yìí tó ń lọ bíi ogún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti lọ palẹ̀ wọn mọ́ ní rábájọ́gán wọn ni àwọn kan náà tó wá wà tó jẹ́ òṣìṣẹ́ ọba tí àwọn kì í ṣe dàrẹ́kítọ̀ arábíṣẹ́ kò mọ àmọ́ àwọn gangan ni wọ́n mọbi tí wọ́n sì kó afọ́jú sí láàrin jà tí wọ́n nàka fún tọ̀tún nàka fún tòsìn ọ̀nà tí wọ́n lè gbé gbà gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n sì fi kàn wọ́n wọ́n ní wọ́n ti ń palẹ̀ gbogbo wọn mọ́ ní sísẹ̀ntẹ̀lé lára àwọn olùdarí àgbà olùdarí àgbà senior directors lẹ́nu iléeṣẹ́ yìí èyí tí wọ́n ti pè sí ọ̀dọ̀ àjọ EFCC pé kí wọ́n wá wí tiwọn báwọn míì ṣe ń débẹ̀ wọn ò jẹ́ wọ́n lọlé mọ́ wọn ni ó tẹ̀ ti dà ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ látẹnu ẹlòmíín nu wọn wọ́n ti ń wò pé ó ti dà báyìí tí wọ́n bá ti béèrè ọ̀rọ̀ tán ẹ fi hàn há sí àdúgbò kan ẹ pe ilé wọn pé lásìkò tí wọ́n wà yìí o wọn ò ní láǹfààní láti lè lọ sí ilé bíi tí òkú mọ́ o torí àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó ti pọ̀ kọjá nǹkan tá a rò wọ́n ní ọ̀tọ̀ ní ti oní tírílíọ̀nù méjì owó náírà ọ̀tọ̀ ló ní bílíọ̀nù mẹ́rìnlélógójì tó fò fẹ̀rẹ̀ ọ̀tọ̀ tún ní onírínwó mílíọ̀nù náírà léyìí tó jẹ́ pé ó dín díẹ̀ eight three hundred and eighty five million naira tí ìyún náà tó pòórá wọ́n ní ṣé ká má tàn yín jẹ láàrin oṣù keje sí oṣù kẹjọ ọdún twenty twenty three wàhálà míì náà tí dùgbẹ̀dùgbẹ̀ rẹ̀ ọ̀bájálulẹ̀ gbì sọ́run orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní iléeṣẹ́ ìkan náà ni o bílíọ̀nù lọ́nà àádọ́ta owó náírà fifty billion naira ni wọ́n fẹ́ gbé wọ́n ti ṣètò bí wọ́n ṣe gbé owó náà inú ah. àsùnwọ̀n tí wọ́n á fi ṣọwọ́ sí wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀ kí wọ́n tansikú àwọn owó kí wọ́n lọ́ọ́ fi há inú àwọn àsùnwọ̀n tí wọ́n fẹ́ fi jí kó ní o wọ́n ní bẹ́ẹ̀ làjọ ICPC ni wọ́n bá kẹ́fín pé àwọn gbọ́ fìrìfìrì kan látẹnu àwọn tó máa ń fimú fínlẹ̀ káàkiri fáwọn fún ìdílé àwọn furasí iléeṣẹ́ náà báyìí kàṣà báyìí ka òdì ni wọ́n bá ké sí tọ̀tún wọ́n ké sí tòsìn owó báyìí bó o ló ṣe rìn níbo ló wà wọ́n ní í ṣe ni gbogbo wọn wò ní páíkó wọ́n hmm. tọpinpin ọ̀rọ̀ ọ̀hún láàrin oṣù keje sí oṣù kẹjọ ọ̀hún wọ́n sì rí àádọ́ta bílíọ̀nù náírà tí wọn ò bá ti gbẹ̀yìn náà fún gánà wọn ló tiẹ̀ dá ẹni tí í ṣe alága àjọ ICPC nígbà náà Bọ́lájí Ọ̀wásanoyè iná ló mú wọn gbà náà àtọ̀hún àtàwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀ wọ́n sì gbé ọ̀rọ̀ yìí lọ sí ọ̀dọ̀ ẹni tí í ṣe alága àjọ EFCC yí pé ẹ wá o ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn kanra jẹ́gbọ́n jẹ̀gbọ́n ẹ̀dá kan wà tí wọ́n tuntun fẹ́ gbé owó lẹ̀ yìí fún ganan o ẹni tí wàá ṣe alága àjọ ICPC báyìí Musa Aliu senior advocate of Nigeria wọ́n ní òun náà ti tẹ̀lé ẹjọ́ ọ̀hún dí ọ̀dọ̀ alága àjọ EFCC Ọlá Olúkóyèdé nígbà táwọn sì débẹ̀ àwọn ṣe ìpàdé takuntakun wípé iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbẹ́ gbádùn ọmọnìyàn àti iléeṣẹ́ wọ̀gbẹ́ wọn ò léṣẹ́ wọ̀gbẹ́ o àwọn gangan ni wọ́n lọ kọ lẹ́tà fún ìṣẹ́ pé máa bọ̀ kí ìṣẹ́ àtòṣì kó wá jókòó tòun ti àgbàná wọ́n <laughs> ni àwọn ti fura àwọn owó tí wọ́n fẹ́ gbé fo ganan àtàwọn owó míì tí wọ́n ti kó lọ látẹ̀yìnwá wọ́n ní ẹni tá a mà gbójú òkùnlé kọ́ máa jẹ́ ní àgbà ẹni tá a ní ká fi lé ṣọ́ ilé ìbẹ̀rẹ̀ ni lóòótọ́ ó ti kiná bọlé ká tó tàjòdè o wọ́n ní ẹ tètè lọ palẹ̀ wọn mọ́ wọ́n wá ń wá àwọn ẹ̀rí tí wọ́n fi mú kálukú wọn mọ́lẹ̀ ni wọ́n ṣe tó fi wọ òpin ọdún tó lọ níbẹ̀ ni wọ́n gbé tọ́ka ti àjíá nígbà tí wọ́n tọ́ka tájì àìpẹ́ àá owó bílíọ̀nù mẹ́rìnléní ogójì owó náírà bó o ló ṣe rìn lákàtà tí ó ní ẹ báyìí kàṣá báyìí ka òde àwọn ṣe àṣìṣe àwọn tansikó rẹ̀ lọ sí àwọn àsùnwọ̀n kan níyùn ìwọ náà ṣáàdì àfàrúkù wọ́n ni kò burúkọ bàjẹ́ ọ̀dà o ebola ẹ̀nà dé ìyókùn dà ńgbà tí ọ̀rọ̀ wa lágbára gan wọ́n ní wọ́n tọpinpin dórí bílíọ̀nù mẹ́tàdínlógójì èyí tó kù ń bo ló wà wọ́n sì wà lẹ́nu iṣẹ́ títí di àsìkò tá a wà yìí wọ́n ní ẹ jẹ́ ká tún wo ńgbà tó ń kú ń bẹ̀ ká má lọ rò wípé bóyá òun nìkan ló jẹ́ oníwà àjẹbánu ẹlòmíì tó ti dé orí ipò ọ̀hún gẹ́gẹ́ bí alákòóso ṣé kìí ṣe pé òun náà ti bẹ̀rẹ̀ tiẹ̀ wọ́n lẹ́ni tó bá Bọ́lá Tinubu náà ṣe ètò ìṣàkóso bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sáà tí Bọ́lá Tinubu tí wọ́n yan alákòóso wọn ni ìyún àáyá bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ sí ojú òpó owó ń sọnù ni wọ́n ní owó tó ti sáré sọnù lásìkò tìyún náà wọ́n ní owó tí wọ́n ní kí wọ́n fi lọ gbọ́ bùkátà àwọn tí ò rọ́wọ́ họrí ní Akwa Ibom Cross River ìpínlẹ̀ Ògùn àti Èkó owó ọ̀hún lọ bíi mílíọ̀nù ẹgbẹ̀ta ó dín mẹ́ẹ̀ẹ́dógún five hundred and eighty five hmm. million naira wọ́n ní ìjẹ́ jẹ́mọ̀ pé owó ọ̀hún lára rẹ̀ wọ́n ti gbá díẹ̀ sókè léyìí tó sì yẹ pé ó ń lọ bí irinwó mílíọ̀nù náírà ń ló ti fò fẹ̀rẹ̀ lọ sí òkè wọ́n ní ẹni tí wàá ṣe alábòójútó fún ètò òròyìn fún ti agbọ́nrin àwọn tó ń ṣe iṣẹ́ ìwádìí àjọ EFCC Rasheed Ọlánrewájú òun sọ ọdún mọ̀ pé ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí hmm. wọ́n ń fi lókè ní o bó ṣe ń fi sọ́tún tó ń fi sósì gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ ọ̀hún mú lọ́wọ́ mú lẹ́sẹ̀ ni wọ́n lọ̀gán lápá aṣèṣirò owó àgbà fún orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀mọ̀wé olúwatóyìn mádẹ́yìn wọ́n ní wọ́n pè é òun kò tí ì yọjú pé wá nìyí o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kàn wọ́n náà wá ṣàlàyé tẹnu ẹ̀ wọ́n lòun ò tí ì yọjú àwọn gómìnà gómìnà wọ́n wá gba àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lámọ̀ràn yìí pé ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kàn gbogbo wọn yìí ẹ má tí ì rí wọn gẹ́gẹ́ bí olè ẹ rí wọn gẹ́gẹ́ bí afurasí akówó òlùmíì nígbà tí wọ́n bá ṣe ìwádìí dojú gẹ́ tí wọ́n rí ẹ̀sùn fi kàn wọ́n pé lóòótọ́ ni wọ́n kó owó olómi bíi ti kàlòkàlò ìgbà náà ni wọ́n tó lè wá gbá èkuru àti eérú ọ̀tẹ̀ tí wọ́n ro méjèèjì papọ̀ fún wọn jẹ́ pé ẹgbà oníwà àjẹbánu ni wọ́n ní ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀rọ̀ yìí o ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ àwọn gómìnà onítẹ̀síwájú Hope Uzodinma òun ṣàlàyé ọ̀rọ̀ yìí lólùlùwọ̀ ìlú àbújá lọ́jọ́rò wednesday wọ́n tún ṣèpàdé míì lọ́jọ́bọ̀ thursday wọ́n ní ohun tó ṣàwánlẹ̀ yìí ẹ̀sùn ni wọn ò tí ì fi ẹ̀rí tó dájú wọn ò tí ì fi tì í lára àwọn gómìnà gómìnà tó tún sọ̀rọ̀ ńbẹ̀ tó wà níkàlẹ̀ láti gbé rí babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó mohammed enuwayaya ti ìpínlẹ̀ gòbè nasir idris ti ìpínlẹ̀ kẹ́bí wọn gbogbo àwọn wọ̀nyí ní kálukú wọn ṣàn ṣàlàyé pé ẹ̀sùn sì ni wọ́n fi kàn wọ́n o kì í ṣe pé bóyá wọ́n ti dá wọn lẹ́bi ẹ lọ tààràtà sí ojú ewé kejì ìwé ìròyìn the punch bẹ́lẹ̀ ń já níbẹ̀ mo ní kí n kà ní kó má bàa dàbí ẹni pé bóyá mo ti kà kọjá àyàrá mi. àdìsá. o tí kà kọjá àyàrá rẹ àmọ́ jẹ́ n kí ọ lẹ́yìn lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ìròyìn tó kà tán àkòrí tí wọ́n fún ni Edugate wọ́n pé edugate wọ́n pé tó bá ti ń gbọ́ gate báwọn ó ti yọ eh, kì í ṣe géètì ọ̀nà ọ̀rọ̀ tó bá ti jọmọ́ bí owó gbígbówó <laughs> sá lọ eh, lílo owó òlu ní pọ́npọ́ ní wọ́n fi géètì sẹ́yìn ẹ̀ hmm, sọkọ́ ṣọ́ra <laughs> so ojúwe karùn-ún ìwé ìròyìn Vanguard náà kí ọ lẹ́yìn ó ń sọ pé àwọn gómìnà lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ Peter Obi ti ń ṣe ọmọye ẹgbẹ́ òṣèlú Labour tóun náà kópa níbi ètò sí ìbò ààrẹ ọdún 2023 gbogbo apáta ni wọ́n pọ̀n sẹ́yìn ààrẹ lẹ́wà nàìjíríà fún bó ṣe takìjì ní kánmọ́nkíá láti rí i pé wọ́n yọ àwọn tí wọ́n rí bíi kàndánù rẹ̀ sí nípò ọba wọ́n yọ wọ́n kúrò pé ẹ lọ jókòó sílé náà mínísítà tó rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti lílé ìṣẹ́wọ̀gbẹ́ Dr. Betta Edu tí wọ́n pé ọ̀jẹ̀sẹ́bì tàbí ààrẹ sì ń jáfikán ní Bọ́lá Tinubu ti ní ọ̀yá lọ́rọ̀ kúnlé hmm. àmọ́ táwọn gómìnà lábẹ́ àbúrò ẹgbẹ́ òṣèlú APC ń sọ ni pé káwọn Nàìjíríà fọkànbalẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ti ń jàrọ̀ kan tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹgbọ́n náà ẹ kàn kúnlé ni kílẹ̀ fẹ́ ṣe gangan wọ́n ní àá àṣìmẹ́yẹ bọ̀ lápò òun lọ́rọ̀ Bọ́lá mẹ́ Tinubu ẹ̀ ń béèrè pé ṣé dúdú ni àbí pupa Peter Obi nígbà tóun náà sọ̀rọ̀ ó ní òun pọ̀n sẹ́yìn ààrẹ Bọ́lá mẹ́ Tinubu o òun sì ń rọ́ ni o gbogbo ẹni tí wọ́n bá kẹ́fín pé ọjẹ̀sẹ́ bì ó ń lu owó ìlú ní pọ́npọ́ tàbí ó ń ṣòwò ìlú mọ̀kànmọ̀kàn ọ̀ya ní kànmọ́kíá ẹ mọ̀ dàmọ́ sí o ẹ rí i pé pàṣẹ tá a fi nà yálé ó ń bẹ lókè àjà fún ìyàwó ẹ tètè gbé kúrò lókè àjà ẹ jẹ́ kí ìyàwó gan mọ̀ pé pàṣẹ wà ńlẹ̀ àti pé kì í ṣeré rárá nínú ọ̀rọ̀ tí àwọn gómìnà lábẹ́ bọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ń sọ wọ́n níṣẹ́ rí bí ààrẹ ṣe bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ yìí tó sì ti bẹ̀rẹ̀ sí ní tọ́ka àwọn tí wọ́n jẹ̀sẹ́ bí àtàwọn tí wọ́n ń ṣòwò òlu mọ̀kùmọ̀kù pàápàá jùlọ bó ṣe ní kí mínísítọ̀ ọ̀hún tí abíyá rẹ̀ ń jáfikán kọ̀nà ọ̀rọ̀ ọkúnlé ó ní aróko ní o fún gbogbo àwọn tá a yàn sóróyè tàbí tá a yàn sípò nílẹ̀ wa nàìjíríà pé ààrẹ ò mú ní ṣeréṣeré ní alẹ́ ọjọ́ Wednesday gbogbo àwọn gómìnà yìí kóra papọ̀ sí ìlú àbújá bí nǹkan ó ṣe dáa lọ́dún 2024 náà ni wọ́n jírò lé lórí tí gbogbo wọn sì ń sọ pé àwọn ń bẹ lẹ́yìn ìṣàkóso tinubu tí ń ṣe ààrẹ lẹwa nàìjíríà mo kàn mú ní belenja ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard ni mo ti mú ìròyìn tí ń ṣe mí ní kàmíkàmí gan ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune tó ń sọ pé bí n tí àrò bàbá tá à ń rò jẹ́ kọ́lọ́hún ṣàánú wa òní làwọn gómìnà bíi mẹ́jọ wọ́n mọ odó tí wọ́n dọ̀rùn lásì wọ́n sì mọ̀ bóyá ẹ̀kọ́ fojú mímu hàn fáwọn torí pé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà tá a mọ̀ sí supreme court tó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn kan bá wọn fà nífàǹfà déwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti bẹ̀ tí wọ́n lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ tí wọ́n sì ń pé tí wọ́n bá ti ṣe ìdájọ́ lónìí ọ̀tán bí gbogbo tó ti hó gbùdùgbùdù bí ó ṣe ro wa pinnu ìbò táàdì ní ọjọ́ kẹta ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 sí ipò àwọn gómìnà nílẹ̀ wa nàìjíríà lọ́fà ìfanfà díẹ̀ tó sì jẹ́ pé àwọn gómìnà kan bíi gómìnà ìpínlẹ̀ kano Abba Kabir Yusuf ti ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ti ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti ìpínlẹ̀ Ebonyi Francis Nwufuru ti ìpínlẹ̀ Cross River Basi Otu ti ìpínlẹ̀ Èkó Lagos Babajide Sanwó-Olu Samfara ntiẹ̀ Dáúdà Làwà àti ìpínlẹ̀ Abia Alex Oti wọ́n ní àwọn kan páwọn ò gbà àwọn ò sì fẹ́ àwọn fẹ́ kí ilé ẹjọ́ tí ó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà kọ́ bá wọn dà ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tó kọjá lọ ó ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà pé àwọn sún ìgbẹ́jọ́ àti ìdájọ́ ti ìpínlẹ̀ kánò síwájú ibi tí wọ́n pé gómìnà abba yusuf ti ìpínlẹ̀ kánò ó ní òun ọ̀gbà o bí ilé ẹjọ́ kọ̀tẹ́milọ́rùn ní ìlú àbújá ṣe yọ òun dànù kúrò lọ́fíìsì tẹ́ pé kọ́ wọn mọ̀ lọ́lé lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ awuyewuye ti igun kìíní àti igun kejì àti gbogbo àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tí wọ́n fi sílẹ̀ òun náà ni Justice Inyang John Okoro ó pé a dá ẹjọ́ náà a sì sọ pé ẹni báyìí là á yàn gẹ́gẹ́ bí ọmọ òye ilé ẹjọ́ kọ̀tẹ́milọ́rùn ní ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún tó kọjá òun ni àwọn gbé ìdájọ́ tiwọn kalẹ̀ ń tiwọn lẹ́yìn tí ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí wọ́n ti gbọ́ ẹjọ́ tọ̀tún àti tòsì tí wọ́n sì sọ pé ohun tí ìgbìmọ̀ ti ń gbá wuyewuye lórí ètò ìdìbò tó bá wáyé nílẹ̀ wa nàìjíríà sọ pé kí gómìnà abba yusuf ti ẹgbẹ́ òṣèlú new nigerian people's party nnpp pé kọlọ́rọ́ kúnlé wọ́n ní ọmọ oyè ẹgbẹ́ òṣèlú apc dr nasiru gawuna òun gangan ló móríyè tí ó sì borí níbi ètò ìdìbò ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 àmọ́ ńgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ <laughs> gómìnà tí wọ́n ti kọ́ kéde rẹ̀ tẹ́lẹ̀ ọ̀fàrígá ó lóun ò gbà wọ́n fà á ní fanfà òun ló fi di pé wọ́n gbọ́ ẹjọ́ lọ́tún gbọ́ ẹjọ́ lọ́sì òní sì ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà yóò ti gbé àkélé igi náà bí gígé ni ó gé ni o bí ó sì pé kí wọ́n dá a sí ni ti ìpínlẹ̀ Bauchi bákan náà wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni wọ́n ti kọ́kọ́ fa ẹjọ́ náà tẹ́lẹ̀ tó jẹ́ pé ọmọye ẹgbẹ́ òṣèlú APC Sadiq Abubakar ó pé òun ọ̀gbá o bí ìgbìmọ̀ tí ń gba wuyewuye ní ìpínlẹ̀ Bauchi lórí ètò ìdìbò tá lọ́hùn bó ṣe ń pé Bala Muhammed gan ló jáwé olúborí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tóun jókòó ní ìlú Àbújá ní ọjọ́ ìkẹtàdínlógún oṣù kọkànlá ọdún tó kọjá àmọ́ náà pé gbogbo tí wọ́n gbé kọjú wọ́n gbé wá síwájú àwọn wọ́n ní Bala Muhammed òun gangan òun ló jáwé olúborí àmọ́ àwọn ọmọ oyè ẹgbẹ́ òṣèlú APC àti àwọn míì náà tí wọ́n wà lẹ́yìn wọn wọ́n pé irọ́ àwọn ọgbà àfi kí wọ́n sọ pé ìbò tó gbé Bala Muhammed wọlé kò lẹ́sẹ̀ ńlẹ̀ nítorí náà òní látúngbọ́ ẹjọ́ tiwọn ní ìpínlẹ̀ Plateau January nine twenty twenty four òní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà gbọ́ ẹjọ́ tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Utvang pè tẹgbẹ́ òṣèlú PDP tó ń pe ẹjọ́ bí wọ́n ṣe ń pé ìbò tó gbóhùn wọlé ọ̀rẹ́sẹ̀ wálẹ̀ yìí ẹ dákun ẹ bá mi wọ́gi lé wọ́n ní wọ́n jókòó wọ́n wò sọ́tún wọ́n wò sósì náà lẹ́yìn tí igun kìíní àti igun kejì ti rojọ́ wọ́n ti pé òní náà ni wọ́n gbọ́ ẹjọ́ wọn bákan náà ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní hmm, ẹjọ́ kọ̀tẹ́milọ́rùn òun ni ẹgbẹ́ òṣèlú PDP yìí pè wọ́n pè títí wọ́n fi gbé dé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà tí wọ́n pé ẹ wò ọmọ iye ẹgbẹ́ àwọn ọ̀làdìpúpọ̀ adébútú òun gan ló jáwé olúborí àti pé ìbò tí wọ́n pọ́ gbé ọmọ ọmọ ọmọọba dàpọ̀ abíọ́dún wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ògùn kí ẹ̀ ń wọ́gilé hmm. ẹ wò ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ àmọ́ òní gangan ńlọrọ̀ ó kìje ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ti bá. ẹ jẹ́ kí àlàáfíà kí ó jọba amen. amen ojú ewé keje ìwé ìròyìn ti the punch ló wà gbẹlẹ́njá ní kẹ́ẹ̀gbẹ́ ilé kẹ́ẹ̀fi sẹ́ńgìrún sápò tí wọ́n ní inú fún ẹ̀dọ̀fún làwọn èèyàn wà o ní ìpínlẹ̀ Kánò lórí bí ọ̀rọ̀ ètò òṣèdájọ́ yóò ṣe wáyé lẹ́yìnlé ẹjọ́ tó ga jùlọ fún ti ọ̀rọ̀ ti gómìnà ìpínlẹ̀ Kánò bẹ́ẹ̀ ni hmm. wọ́n ní àwọn èèyàn ń ṣe ni hílàhí ló ti bẹ̀rẹ̀ sí í dàbò wọ́n jìnnìjìnnì sì ti bẹ̀rẹ̀ sí í mú àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ní gómìnà ìpínlẹ̀ Kánò àti adíjedupò ti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party Abba Yusuf wọ́n ní tí inú náà fẹ́ wò pé òun ó gbèrú ẹnìkejì òun látẹ̀yìn ni o pẹ̀lú ibi tí ọ̀rọ̀ ètò ìdájọ́ tó dé dúró yìí o wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ kéde rẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún tí ó lọ lórí ti ètò ìdájọ́ pé tọ̀ ẹni ó wọlé sọ̀ rèé o bí elékòó lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n sọ ọ́ di mímọ̀ pé àwọn atatantoto àwọn wàhálà kan ti rojọ sídìí àbájáde èsì ìbò èyí tó gbé gómìnà wọlé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wọ́ra wọn lọ sílé ẹjọ́ tọ̀tún tòsìn kódà ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé wọ́n ní ilé ẹjọ́ kan ti kéde rẹ̀ pé ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Nasiru Gawuna òun lẹni tó yanyọ níbi ètò òdìbò náà àwọn méjèèjì ìpàǹpà tí wọ́n kóra wọn lọ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ tó ga jùlọ àti ilé ẹjọ́ tó ga jùlọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ilé ẹjọ́ tó ga jùlọ pátápátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní kí wọ́n tó wá mú òní pé náà ni ètò ìdájọ́ wáyé láàrin àwọn alátìlẹyìn New Nigeria People's Party àti alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn aráàlú bí tọ̀tún ṣe ń dùnnú tí ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP New Nigeria People's Party ti ń sọdúnmọ́ ẹ̀ pé àníṣe àwa la nípò yìí ẹja wọ́n bẹ̀ ń la àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà sọdúnmọ́ ẹ̀ pé ẹ wo lónìí lẹ́ẹ̀ni mọ̀ nǹkan àti ìlà tí iléeṣẹ́ gómìnà tó kọ mọ́ wọn ní ọ̀rọ̀ yìí ni wọ́n jọ fi ń ṣe fanfà láàrin ara wọn tó sì wá fẹ́ máa ní pé ó ti ń láwọn orin ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún kan nú èyí ló wá fa ìfòyà fún àwọn aráàlú tí wọ́n ní tọ̀ ẹ̀yin aláṣẹ ìjọba ẹ má gbà wá kódà àwọn ọmọléèwé tó ń lọ sùkúù lónìí wọn ò jẹ́ wọn lè lọ sùkúù wípé kíkálukú wọn ya jókòó sábẹ́ ẹ̀dẹ̀ òbí wọn àwọn tó ń jẹ́ olókoòwò tó ń tajà tọ̀tún tòsìn kálukú wọn náà ò lè lọ àwọn tó tún ní iléeṣẹ́ eh, ọjà gbajúgbajà bíi shopping malls wọn ni ọ̀pọ̀ wọn náà wọn sọ ọdún mọ́ ẹ pé wọ́n lè má sí lónìí o kí ló sì fa sábàbí ọ̀rọ̀ torí ọ̀rọ̀ ètò ìdájọ́ tí ó wáyé yìí náà ni gbogbo ògbóró nípínlẹ̀ Kánò lánàá wọ́n ní àtọwọ́ ọ̀rọ̀lẹ́ lohun gbogbo ti ń kan bóńbóńbọ̀ tí kálukú wọ́n sì ti ń sáwọ ilé wọn pé ẹ wá o èmi ò lẹ́mìí wàhálà n ò sì lẹ́mìí gbèsè n ò ní lọ tajà lónìí tí í ṣe ọjọ́ Friday o bẹ́ẹ̀ làwọn òbí náà sọdúnmọ́ yìí pé ẹ jẹ́ ìtì sọ fún àwọn ọmọ yín kí wọ́n jókòó lábẹ́ ẹ̀dẹ́ yín kí ààbò àtọ́jú yín kó bàa lè tó wọn dáadáa ọ̀rọ̀ rẹ̀ o láti ìpínlẹ̀ Kánò inú fún ẹ̀dọ̀ fún ni wọ́n wà lórí ìdájọ́ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti NNPP tí wọn ò tí ì mọ ibi tí nǹkan ò bá jáde wọn ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lọ́mọṣẹ́ tún sorí ní ìpínlẹ̀ Plateau náà tí wọ́n sì ń sọ mọ́ pé tọ̀ èyí ó jà jù kí àwọn aráàlú wọn gbéjẹ fún rí kí iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn agbófinró gbogbo tó kù káwọn náà má sàsùn para lórí ojúṣe wọn ẹ lọ tààràtà gbá ìwé ìròyìn ti The Nation mú ojú ìwé kìíní rẹ̀ bẹ́ẹ̀ sì gbá ìwé ìròyìn ti The Punch náà mú ẹgbẹ́ e kà láti ojú ìwé kìíní rẹ̀ ẹ kà á lọ ṣàì. ìròyìn kan bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti eh, Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ní àwọn fẹ́ bẹ̀rẹ̀ ìwádìí kan láti rí bí ilé tí ń wa irin nílẹ̀ wa Nàìjíríà Ajakuta Steel Company tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi bó ṣe jẹ gbèsè owó iná tó tó bíi bílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n owó hmm. náírà tí iléeṣẹ́ ọ̀hún ò sì jẹ́ pé ó ń ṣiṣẹ́ ẹ̀dúná bó o ní iléeṣẹ́ tí ó ti dorí kodò bí èso igi yóò ṣe máa jẹ owó iná tó tó yùn mínísítà tó ń rí sí ìdàgbàsókè irin nílẹ̀ wa nàìjíríà suhabu audu ló ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú bọ́lá mẹ́ẹ̀ tinubu tí ń ṣe ààrẹ lẹwa nàìjíríà ní ilé agbára làbújá àná ọjọ́bọ̀ thursday lẹ́yìn ìpàdé ọ̀hún ló bá àwọn akẹgbẹ́ wa tí ń tọ̀wọ́n jóníròyìn tí ń bá wọn sọ̀rọ̀ ó ní iléeṣẹ́ tí ń pín iná nílẹ̀ wa nàìjíríà ti ní ọ̀sẹ̀ yìí ni àwọn ó ge àwọn yọ iná wọn dànù débi pé ajakuto ní rí iná lò kankan lò mọ́ torí pé gbèsè yìí ti pọ̀ jù wọ́n ní wọ́n gbé àkọọ́lẹ̀ wọn jáde ńgbà wọ́n kà ní méní méjì owó tí wọ́n jẹ àti bí wọ́n ṣe jẹ wọ́n rí i pé ọ̀sà ti tó bíi bílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n tí ajakuta steel electric eh, eh, company ti jẹ iléeṣẹ́ tí ń pinna nílẹ̀ wa nàìjíríà kí ló dé wọ́n ní ńgbà táwọn wo ọ̀rọ̀ yìí mínísítà ní hmm, àfi kẹ́yìn tètè wá wàṣúdésàlẹ̀ kòkò kẹ́yìn mọ tó ń ṣẹlẹ̀ gangan ó ní ah, ó ń yà àwọn lẹ́nu o iléeṣẹ́ tí ò ṣiṣẹ́ ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọwọ́ à ń jẹ owó iná tó tó bẹ́ẹ̀ ó ní ohun tó ń béèrè lọ́wọ́ àgbà àgbà iléeṣẹ́ ọ̀hún náà rèé nígbà tí òun rí òun ń béèrè lọ́wọ́ rẹ̀ pé yóò ti tó ọdún bíi márùndínní tí iléeṣẹ́ yìí ti dorí kodò tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà sì ń gbàdúrà tí wọ́n sì ń làkàkà pé káwọn ó inú oorun burúkú ti ń sùn wọ́n ní pẹ̀lú báwọn ṣe wá ń gbìyànjú pé kí àwọn jí iléeṣẹ́ àjàkúta kó dìde kúrò ní ògbé yìí ká tó máa gbọ́ pé ó ti jẹ gbèsè kalẹ̀ ẹgbọ́n náà níbo gan-an la fẹ́ dorí kọ báyìí ó ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn já hmm. nípa owó náírà àti owó ilẹ̀ wa òkèèrè owó ilẹ̀ òkèèrè tí wọ́n pé tá a bá gbé sí ojú òṣùwọ̀n ẹ̀yin lẹ mọ̀ye tẹ̀ ń ṣẹ́ náírà sí dọ́là níta àmọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti sọ èrè díẹ̀ lórí àbá ètò ìṣúná ọdún 2024 tó fi jẹ́ pé ọ̀tàléláàádọ́rin ó dín mẹ́wàá ìyẹn seven and fifty naira làwọn pé àwọn ṣẹ́ dọ́là nígbà tí wọ́n ṣe àbá ètò ìṣúná ọdún 2024 mínísítà tó rí sí ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ àbá ètò ìṣúná àti àtòlú ìyún Àtíkù Bàgúdù lánàá ọjọ́bọ̀ ń ló ń sọ bẹ́ẹ̀ fáwọn akẹgbẹ́ wa tí wọ́n jẹ́ oníròyìn nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ẹ gbọ́ ẹ̀yin sọ pé seven and fifty naira ni wọ́n mọ̀ ṣẹ́ dọ́là kan òun náà lẹ́sì fi ṣe ètò àbá ètò ìṣúná ọdún 2024 bó o ló ṣe jẹ́ ó ní àwọn ṣe bẹ́ẹ̀ o kó má di pé àwọn mọ̀ fi pọ̀ lùpì tàbí kí àwọn padà lọ́mọ mú òun ló mú ìdí táwọn fi ṣe bẹ́ẹ̀ nù nígbà tó bá ààrẹ sọ̀rọ̀ tán nílé agbára ní Àbújá ibẹ̀ ló ti ń bá wọn sọ̀rọ̀ pé àwọn wo bí náírà ṣe ń ṣe lọ́jà àgbáyé ó ní àwọn wá fi ojú sùn pé pẹ̀lú ìgbà táwọn gbé àbá ètò ìṣúná ọdún 2024 kalẹ̀ tí àwọn ó sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ mú àbá òun lò kò yẹ kí ní official rate o kò yẹ kó ju iye owó báwọn lọ kò yẹ kó ju seven and fifty naira lọ ọ̀tàléláàádọ́rin náírà ó dín mẹ́wàá ó ní àmọ́ nígbà tí àwọn gbé àbá ọ̀hún dé ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà ó ní àwọn èèyàn làwọn wò làwọn ni ẹ má fi owó náírà sí seven fifty sí owó dọ́là ẹ fi sí eight hundred naira ó ní àwọn ni wọ́n sọ di ọgọ́rin náírà sí dọ́là kan ó ní wọ́n sì lu ọpọlọ ni o àti ọgbọ́n àtinúdá wọn láti rí i pé owó náírà wa ò bá kàkà dáadáa níwájú owó dọ́là tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní torí pé nígbà míì owó epo lọ́jà àgbáyé ó lè fò lọ sókè ó ní tó bá sì fò lọ sókè òun tó bá jẹ́ pé pàdé la fẹ́ ṣe àbá ètò ìṣúná a gbọ́dọ̀ fi dèédé bó ṣe fò sókè òun ká fi sọ pé òun láà fojú sùn láti gbé àbá ètò ìṣúná kalẹ̀ ó ní èèyàn lè padà jẹ iyán rẹ̀ níṣu torí pé àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la àmọ́ kò ní fi ṣe bí atẹ́gùn àti ìjì ṣe lè fẹ́ tó ó yẹ kí owó náírà ní ọjà àgbáyé sì lè dúró ní eight hundred naira to one dollar ní ọ̀dọ̀ tàwọn ìjọba àpapọ̀ ni o ó ní nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ààrẹ lẹwa nàìjíríà bọ̀wọ̀ fún iléègbìmọ̀ asòfin àgbà lẹwa nàìjíríà àti pé kíjọba àwara wa lè ba wálẹ̀ kò sí pé ẹnìkan mọ̀ làlẹ́ ẹnìkan lọ́wọ́ àbá làwọn jọ mọ̀ dá táwọn sì fi kún lukùn kó tó di pé àwọn forí okòó ṣọ̀ọ́dún ó ń bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ok òní ọjọ́ ẹtì Friday òní ó fẹ́ẹ̀ tí má sírú rẹ̀ rí nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ìdí àti ìtumọ̀ ni pé àyájọ́ ọjọ́ òní yóò wà nínú ìtàn bóyá àyájọ́ ọjọ́ tí àwọn gómìnà méje tí wọ́n di gómìnà àná tàbí àyájọ́ ọjọ́ tí gómìnà méje tí wọ́n fi tí fi ìdí múlẹ̀ wọ́n ní òní ni ìdájọ́ èèyàn méje gómìnà méje tán tán tán fún ọjọ́ kan wọ́n ní àyájọ́ tó yàtọ̀ ní o Èkó kano zamfara plateau ebonyi bauchi àti cross river ẹ lọ kọ sílẹ̀ ẹ ṣọ́ra fún ẹràbọ̀ ẹbúta ẹràbọ̀ ẹsẹ̀bẹ̀ bí àwọn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe ń jugbo láti lè gba ipò tí gbàjàbíàmílà aṣọ àti bàtà tó bọ́ sílẹ̀ fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé gbàjàbíàmílà ni ló ti gbaṣẹ́ míì lábẹ́ bọ́lá mẹ́ẹ̀ tinubu wọ́n sì nílò àti fi ẹlòmíì jìrọ ipò yìí tó wà wọ́n ní fún ìdí èyí ni wọ́n ṣe ń wá ọ̀nà ta ni wọ́n fi rọ́pò rẹ̀ tí ó gbọbẹ̀ lọ ẹni tí wàá ṣe alábòjútó fún ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ èkó ọ̀jọ̀gbọ́n ayọ̀bámi sàlámì nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lánàá níbi ìpàdé ó ní ṣẹ́ni gbogbo ẹ̀yẹn lẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú gbogbo yìí apèyìn wá ní o wípé ká lè bá yín sọ èyí tí í ṣe òkúrú rọrọ wípé ẹ má jẹ́ àgbọ́ atatantoto wọn ń pàgò mọ́lẹ̀ máa léra wọn kiri ẹ sì má jẹ́ àgbọ́ ẹ̀ràbọ̀ ẹ bóta ẹ̀ràbọ̀ ẹ síbẹ̀ tẹ́ máa gbé ẹmúlùkù ẹlẹ́sìnmìrìn kan kiri tẹ́ máa fi fáwọn èèyàn lówó pé kí wọ́n lè wá dá tẹ̀ka fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dánrù rẹ̀ wò rọ̀rọ̀rọ̀ o nínú ètò òdìbò ọ̀hún èyí tí wọ́n fẹ́ dì láti wẹ́lòmíì tí wọ́n fi rọ́pò ipò tí Gbajabiamila tó ń dì mú ká tó wá kọjá lọ sójú ọjà àkòrí ìròyìn kan rèé tó ní ilé ìfowópamọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí àwọn dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ wọn mẹ́ta tí wọ́n sọ ọ́ di mímọ̀ fún pé kí wọ́n máa lọ wọ́n ní hmm, ìṣọ̀wọ́ bí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ṣe gbé ìgbésẹ̀ akin lórí àwọn ilé ìfowópamọ́ wọ̀nyí ẹ sọ fún wọn kí wọ́n ṣọṣẹ́ o kí wọ́n má bàa tẹ̀gùn mọ́lẹ̀ Union Bank Polaris <laughs> àti Keystone wọ́n ní báǹkì mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ ọ́ di mímọ̀ fún àwọn olùdarí wọn pé kí wọ́n máa lọ wọ́n sì fẹ́ ṣe àwọn àtúntò ọ̀tun kan láti mú àgbéga bá ilé ìfowópamọ́ náà ọ̀rọ̀ ń bọ̀ bá a bá tójú ọjà dé. àti ah, lójú ọjà eh, agùnlóye wọ́n ti gba onídùúró rẹ̀ hmm, agùnlóye wọ́n gba onídùúró rẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn nàìjíríà Tribune gbé ìròyìn kan wọ́n ní onídàájọ́ Jude Owegbuze ti ilé ẹjọ́ tó ga jù ní olúùlú wa Àbújá tó jókòó sí apó ní ìlú Àbújá àná ọjọ́bọ̀ náà pé kí ẹni tí ń ṣe mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ tọ́jọmọ́ ti iná ọba àti ìdàgbàsókè ìrìn olú agùnlóyè kan gbòǹdùrú rẹ̀ agùnlóyè tí ẹ̀ bá gbàgbé ń bẹ níwájú ilé ẹjọ́ tí wọ́n sì fi ẹ̀sùn kọ́ lọ́rùn ẹ̀sùn ọ̀hún kò ṣàìṣe lórí ìpèsè náà bá tí àkànṣe owó àkànṣe iṣẹ́ ìpèsè náà bá tówó rẹ̀ tó bílíọ̀nù mẹ́fà owó dọ́là ni kì í ṣòwò náírà o ńgbà wọ́n gbé wá sílé ẹjọ́ tí EFCC pé ẹ̀sùn ń bẹ níwájú rẹ̀ àti pé lókọ̀ ìjọba àpapọ̀ làwọn fi fẹ̀sùn méje kàn án wọ́n pé ó yíwèé ó sì tún gbójú kúrò lára òfin ààrẹ àti pé ó ṣe lòdì sí òfin ààrẹ àti pé bí ìwà àfọ́rá mọ́ ìwà àbàjẹ́ ọ̀nbẹ́nú ọ̀rọ̀ rẹ̀ mínísítà tẹ́lẹ̀ ọ̀hún ń níwájú onídàájọ́ pé òun ò jẹ̀bi o gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú àlàyé àmọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa gbígbó onídùúró rẹ̀ lánàá Justice Owegwize yìí ó pé olùjẹ́jọ́ yìí ti gbé àwọn ẹ̀rí kan kalẹ̀ tí ó lè jẹ́ kí àwọn sọ pé àwọn fún un láàyè pé kán gbóǹdùró rẹ̀ wọ́n sì ní ilé ẹjọ́ nígbà táwọn yiri ẹ̀ sọ́tún yiri ẹ̀ sósì pé kì í ṣe ẹni tí ó sá lọ kọ́sàmù mílíọ̀nù lọ́nà àádọ́ta wá pẹ̀lú àwọn ẹlẹ́rìí méjì tí àwọn náà sì nírúfẹ́ owó bẹ́ẹ̀ lọ́wọ́ adájọ́ tiẹ̀ sì sọ pé àwọn ẹlẹ́rìí méjì ọ̀hún wọ́n farahàn tí wọ́n sì rí wọn àkọ́kọ́ wọ́n ní ilẹ̀ <laughs> dúkìá ilẹ̀ tówó rẹ̀ ó tó bí ọ̀ọ́dúnrún mílíọ̀nù ó ní wọ́n sì ṣe gbogbo ẹ̀dà ìwé àti ìwé ìrìnnà wọn tí wọ́n fún ilé ẹjọ́ tí ilé ẹjọ́ rí pé àwọn eléyìí wọ́n dúró dáadáa ó ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nàìjíríà Tribune kọ́ wọ́n ti gbogbo èlèyàn kà tán. Hmm. ajá balẹ̀. ajá ọdún ti tún dé Jésù mo bẹ̀ ọ́ o ọ̀rọ̀ bí àdánwò máa má gbé bá wa o ọdún tuntun ti dé jáde kúrò nínú ìdè èṣù má wà nínú ìdè èṣù ní ọdún tuntun jésù fẹ́ tú ọ sílẹ̀ wá bá pàdé ní ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹtàlá oṣù kìíní ọdún yìí láti agogo mẹ́jọ àárọ̀ sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ jésù fẹ́ fi òpin sí gbogbo wàhálà ìdààmú àti ìṣòro ayé rẹ ṣé àìrọ́mọbí ni àìrọ́kọfẹ́ ni àìráyafẹ́ ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni àìsàn ojú oorun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ ìránṣẹ́ tí ó mú ìkéde wá òun náà ni no more tears evangelical ministry ní olúyọ̀lé estate òpópónà horizon hotel ìbàdàn zero eight zero three six zero eight three eight nine three a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two zero five. àti kórede àti on Pompey sex developer that cares. akíbarò. ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ẹ̀ la padà sí. lọ́jọ́ tuesday tó kọjá yìí ní èmi àlàájì kálítù aya ọ̀làdọ̀sù ìyá àdínì ilẹ̀ ìbàdàn bá ikú àfáàgbà ilẹ̀ ìbàdàn alahaji sheik abdulfatai muili alaga hmm, àṣẹ lóòótọ́ ni pé adàgbàmọ́kù ò láyé ò sí ohun abágbélé ayé ṣe ló ṣe pàtàkì tí ni máa mú ilẹ̀ ìbàdàn bàbá wa abdulgani abubakar agbọ́tọ̀mọ kékeré gbogbo ẹ̀yin nígọ̀fì máa pátápátá nílẹ̀ ìbàdàn ẹ mà kú ara fẹ́ra kú tà àfáàgbà ilẹ̀ ìbàdàn gbogbo ẹ̀yin alásàlátù pátá gbogbo dúkìá rẹ̀ mọ́ ń bàdàn ẹ̀ mà kú ara fẹ́ ra kú o. alhaji sheik abdul fatai muili alága ẹ̀ráyé wá àlùjáná onídẹ̀ra lẹ́sìn ń lọ masala ẹ̀mí ìyá àdínì ilẹ̀ ìbàdàn alhaja tawa kálítù àwẹ̀ní aya ọ̀làdọ̀sù ni mò ń ṣe ládùúgbà pé àlùjáná firdaus. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn à ń tẹ̀ sọ́wọ́ iwájú náà nù tọ́ ọ̀rọ̀ rèé o látẹnu àgbà àgbà ọ̀rọ̀ rèé o látẹnu ẹni tí ẹnu rẹ̀ tú ọ̀rọ̀ gangan gan wọ́n ní gbajúgbajà èèkàn onílé iṣẹ́ ẹ̀nì bàbá àgbàlagbà rasaki ọkọya ó mà ti sọ ọ̀rọ̀ kan di mímọ́ ó ní ṣẹ́ gbọ́ o wọ́n lágbà kì í wà lọ́jà kó ọmọ tuntun ó wọ́ ń làwọn àgbà ààrẹ bíi tòun ṣe ń bọ́ sí ìgboro ayé tó sì sọdún mọ́ ẹ pé ààrẹ bọ́lá tinubu ẹ̀bẹ̀ kan lèmi ó bẹ̀ ọ́ o ṣiṣẹ́ takuntakun lórí ìdálé iṣẹ́ sílẹ̀ okòòwò kí iṣẹ́ pọ̀ láàrin ìlú fún àwọn èèyàn nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́bọ̀ thursday ní gbajúgbajà olóko ọ̀wọ̀ ọ̀hún ti ń sọ ọ́ di mímọ̀ yìí pé ohun méjì kọ́ ló lè gbé orílẹ̀-èdè wa nàìjíríà ró bí ó ṣe ètò ọrọ̀ ajé èyí tó sanmọ́nà ó ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ní fẹsẹ̀ gbálẹ̀ kí tí ò síṣẹ́ tí ò sábọ̀ ẹ wá ṣe tán ẹ wá ní wọ́n ń gbé ìwà ọ̀daràn wọ̀ bí ẹ̀wù ó ní ibi tí nǹkan dé dúró ẹ má sùn o nítorí pé iná ti ń mú gbó kòkó orílẹ̀-èdè wa nàìjíríà bọ̀ bá a bá sì fi sàsùn para níbi tí nǹkan dé dúró yìí ilẹ̀ nǹkan lè yan mọ́ orílẹ̀-èdè wa lọ́wọ́ ó tẹ̀síwájú láti ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ ọ̀dọ́ tó sangun tí wọ́n sì ní ọpọlọ pípé tí wọ́n lè lu ọpọlọ wọn láti fi mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n wà ńlẹ̀ ni wọn ò rí nǹkan kan ṣe tí wọ́n fi ọpọlọ ọ̀hún ṣe ó ní bá a bá lè lu oore ọ̀fẹ́ àwọn ọ̀dọ́ tó ní ọpọlọ yìí pẹ̀lú ìdáṣẹ́sílẹ̀ fún wọn tí wọ́n máa ṣe ẹ̀ rí i pé ìdàgbàsókè tó lóòrìn yóò túbọ̀ bá orílẹ̀-èdè wa nàìjíríà ó ní òun fẹ́ rí orílẹ̀-èdè wa nàìjíríà bí ẹ̀dá tó ń rìn lóòkùn ṣùgbọ́n bá a bá ti rí ìmọ́lẹ̀ nípa tiṣẹ́ ẹ̀ rí i pé àti lè tètè gòkè àgbà fún orílẹ̀-èdè yìí yóò yá kánkán ó tọ́ka àwọn orílẹ̀-èdè míì tí ń bẹ nílẹ̀ òkèrè tó jẹ́ pé ẹ bá wo ibi tí ètò ọrọ̀ ajé wọn dé dúró kò lè fọ́ láéláé bí ilẹ̀ China ó ní ẹ wo àwọn nǹkan tí àwọn ilẹ̀ China tí wọ́n ń pèsè jáde ní àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ti ìmọ̀ ìjìnlẹ̀ ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà orí wa náà pè bíi tàwọn ẹlẹgbẹ́ wa gbogbo tí wọ́n wà nílé òkèrè ṣùgbọ́n ọgbọ́n ń bẹ nínú adábàtà ṣùgbọ́n ẹsẹ̀ yìí wá ń kọ́ ìní ọ̀jẹ́ ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ká tètè sọjí kó tó di pé yóò pẹ́jù fún orílẹ̀-èdè wa ẹni tí í ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima òun náà wà níjókòó mbẹ tóun náà sì sọdún mọ́ ẹ pé àwọn bá bàbá yìí kẹ́yẹ o bẹ́ẹ̀ lòun náà tún sọdún mọ́ ẹ pé kí orílẹ̀-èdè Nàìjíríà fọkàn balẹ̀ nígbà tóun sọ̀rọ̀ ló kọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí pé ìyẹn orílẹ̀-èdè wa Nàìjíríà fẹ́ dàtúngún ọbẹ̀ fẹ́ di àtúnṣe lọ́tun tí gbogbo nǹkan ó sì yàtọ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ kalẹ̀ yìí ńlá wọn ṣiṣẹ́ tọ̀ láì ní fi àkókò játa orílẹ̀-èdè Nàìjíríà yóò sì wọṣọ̀ ọ̀tun àmì o ńlẹ̀mí ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti the punch. ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune ọwọ́ ọ̀sàlẹ̀ ni ìròyìn ọ̀hún wà ìròyìn ọ̀hún ló ń sọ̀rọ̀ nípa àwọn gómìnà lábẹ́ àbúrọ̀dẹ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n pàdé àti pé bí wọn ò ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Akérédolú tí í ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo tó ti wá dolóògbé wọ́n ní ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ àbúrọ̀dẹ ẹgbẹ́ òṣèlú APC tẹ́tùpẹ̀rẹ̀ àwọn ní gómìnà onítẹ̀síwájú wọ́n pàdé ní ọjọ́bọ̀ Wednesday lọ́jọ́rú Wednesday wọ́n ní ilé ìfiwọ̀ gómìnà tí ń bẹ ní àsokoro ti gómìnà ìpínlẹ̀ Imo tí ń bẹ ní àsokoro làbújá ibẹ̀ náà ti ṣèpàdé lẹ́yìn ìpàdé wọn àwọn àti àwọn oníròyìn tún bára wọn sọ̀rọ̀ ibẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Imo tí ń ṣalága ẹgbẹ́ ọ̀hún iyún Hope Uzodinma sẹ́nẹ́tọ̀ ni ó ní òun náà wá sọ̀rọ̀ pé àwọn ṣe ìpàdé pọ̀ láti rí bí àwọn ṣe máa ran ara àwọn lọ́wọ́ kí ìtẹ̀síwájú ó lè bá a dé bá ẹgbẹ́ òṣèlú àwọn àti pé ìpínlẹ̀ kówà àwọn kó lè bá àgbàgbára ọ̀tún ó ní àwọn ṣe yìí káwọn lè bá a ṣe àtìlẹ́yìn tó gúnmọ́ fún aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu tí ń ṣe ààrẹ wa nàìjíríà lórí gbogbo àwọn ìgbésẹ̀ rẹ̀ àti àwọn ìlànà tí ń là á sílẹ̀ tó fi dé ẹsẹ̀ kùkú àti àwọn míì náà ó ní àwọn nǹkan wọ̀nyí làwọn ṣèpàdé pọ̀ lé lórí tí àwọn sì wò pé bí àwọn bá ti jókòó tí àwọn sì ṣèpàdé bí yóò ṣe dáa fáwọn aráàlú tí ìgbáyégbádùn yóò sì mọ́yán lórí ọ̀tán ilẹ̀ wa nàìjíríà ó tẹ̀síwájú wọ́n ní àmọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ikú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó dàbẹ́ ni pé wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí níbi ìpàdé náà Nigeria Tribune tí òun wá ń wòye pé kí wàá ló lè ṣẹlẹ̀ torí pé látìgbà tí akérèdọ́lù ti do. bí wọ́n ṣe ń lọ pínwó owó kan tí wọ́n lọ gbà níbì kan lọ́wọ́ àwọn kan wọ́n ní nítòun o ọba akérùn tán kò bá ẹnikẹ́ni pín owó kankan èmi ò sì sí láàrin wọn àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọwọ́ ọmọọba akínfẹ́ńwá akérùntàn ń ló ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn tó ń gbé àgbépọ́nú ròyìn káàkiri ìgboro wípé wọ́n ní ẹ fọ́nrán àwọn ọba aláyé kan ó ti bọ́ sí ìgboro ayé o tí àwọn rí tí wọ́n lọ gba àwọn owó òbítíbitì kan lọ́wọ́ àwọn olóṣèlú kan ń bì kan tí wọ́n á bẹ̀rẹ̀ sí í pín owó náà tó fẹ́ máa fa gbọ́nmi sí omi òtó láti lè máa ṣe àtìlẹ́yìn fáwọn kan wọ́n ní èèmí wọ́n ní kì í ṣe àti ọ̀dọ̀ tòun ẹ lọ wo fọ́nrán ọ̀hún dáadáa bẹ́ẹ̀ bá ló jáde o òun is Imperial Majesty ọba Dr. Frederick ẹni tí ọlọ́run dá ọbátẹ́rù akínrun tán CON FNIM. Hmm òun kì í bá wọn pín ìpín kò pín owó ẹ lọ tààràtà sí ojú ewé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti the nation bákan náà lójú ewé kínní ìwé ìròyìn ti the nation ni wọ́n sọ ọdún pé tọ̀ àìsàn yírùnyírùn ó ti fẹ́ wọ àwọn ìpínlẹ̀ kan lẹ́kùnlẹ̀ kóòtù òjìrì hmm. wọn ló fẹ́ wọ ìpínlẹ̀ Ògùn ó fẹ́ wọ ìpínlẹ̀ Èkìtì ó fẹ́ wọ ìpínlẹ̀ Oǹdó ó fẹ́ wọ ìpínlẹ̀ ọ̀ṣun àtàwọn ìlú míì tí wọ́n ṣẹ̀ tún ń kẹ́fín wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ dákun dábọ̀ bẹ́ẹ̀ bá ti kẹ́fín àìsàn yírùnyírùn ọ̀hún ẹ tètè kàn sí àwọn dókítà oníṣègùn ìbò àwọn ó lè tè fún yín ní ẹ̀rọ ẹ̀ tàbáporó ẹ̀ lójú ọ̀gán bí yín ṣe jẹ́ lábala ti bẹ̀rù nù ún ẹ lọ tààràtà sí ojú ewé kínní ìwé ìròyìn ti the nation ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ yìí náà bẹ́ẹ̀. ọ̀rọ̀ kan tó ti wà nígboro ní ìsìn báyìí táwọn èèyàn ń sọ pé no gree for anybody. Ah, ah. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ọ̀fẹ́ gbọ́ lẹ́nu àwọn èèyàn mọ́ ọ̀rọ̀ ń ti fẹ́ di bí ìdákọ̀ró fáwọn kan tí wọ́n sì ń lò tán pé no gree for anybody. àmọ́ àwọn agbẹjọ́rò kan torí wọ́n wà ń bẹ̀ wọ́n ti pé kí ló dé tí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́wà nàìjíríà ní kàmọ́ nàìjíríà mọ̀mọ́ sọ gbólóhùn ọ̀hún jáde pé ó lè dá họ́ọ̀họ́ọ̀ sílẹ̀ no gree for anybody yìí làwọn ọmọ nàìjíríà kan tó ń bẹ lórí ẹ̀rọ ayélujára náà mú bíi gbólóhùn bíi ti akọmọ̀nà tiwọn fọ́dún 2024 tí ń lò wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní sẹ́ẹ̀mọ̀ pé wọ́n lè dá họ́wùhọ́wù sílẹ̀ tàbí kí wàhálà ọ̀bẹ́ẹ̀lẹ̀ ni tẹ́ ẹ̀ bá sì gbàgbé gbólóhùn ọ̀hún tẹ̀yàn bá wò dáadáa bí ẹni pé má gbà kí ẹnìkan fi ọ̀bọ lọ̀ ọ́ má gbà kẹ́nìkan rẹ́ ọ jẹ má gbà kẹ́nìkan dúkookò mọ́ ọ òun ni wọ́n ní orí ẹ̀rọ ayélujára òun làwọn èèyàn ti bẹ̀ sí lójú Múyìwá Adéjọbí tí ń ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn ṣèwádìí lórí gbólóhùn yìí àwọn sì rí i pé lóòótọ́ gbólóhùn tó dáa ni àmọ́ pẹ̀lú ipò tílẹ̀ wa Nàìjíríà wà yìí ó ṣeé ṣe o kí gbólóhùn ọ̀hún mọ̀ dá họ́wùhọ́wù sílẹ̀ kí wàhálà sì pọ̀ lórí ẹ̀ ó ní àwọn èèyàn mọ̀ wò pé èèyàn kan sọ ni pé no gree for anybody mọ́gbà kẹ́nìkan rẹ̀ ọjà àmọ́ ohun tó wà lábẹ́ rẹ̀ bí ìgbà tó jẹ́ pé <laughs> ó lè dá ìṣẹ̀lẹ̀ làlúrí sílẹ̀ ni àwọn èèyàn míì kéékèèké kan ní gbéra wọn jọ ní bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí àwọn sì ti ṣèwádìí ẹ̀ àwọn rí i pé bí àwọn báwọn táwọn jẹ́ ọlọ́pàá tí àwọn ò bá gbìyànjú ní kánmọ́nkíá láti rí i pé àwọn dẹ́kun gbólóhùn ọ̀hún ó lè fa wàhálà Fálànà ń sọ̀rọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó rí ẹ̀ wà ń bẹ̀ agbẹjọ́rò àgbà nílẹ̀ wa Nàìjíríà ni ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà ó ní ah, ọlọ́pàá ọ̀ṣà sọ pé kí àwọn èèyàn mọ́ sọ gbólóhùn no gree for anybody mọ́ ó ní kí ló dé kò dúnkokò mọ́fìn bẹ́ẹ̀ ni kò pé kílù ọ́ dàrú i no gree for anybody yìí anybody ló lè sọ sẹ́ni tí ò lè sọ bẹ́ẹ̀ pé òun ọgbà kẹ́nìkan kó dúnkokò mọ́hún ẹ má sọ di ìwọ̀ ọ̀daràn nígbà tí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu tó wá sí ìpínlẹ̀ èkó àwọn ọmọ nàìjíríà fi ẹ̀hónú wọn hàn wọ́n ní ebi ń pa àwọn hmm ó ní ebi ń pa àwọn oníkálukú wọn ló sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tàbá wá pé mi ò ní gbàfẹ́ nìkan kó mú mi lọ́bọ̀ òun ò ní gbàfẹ́ nìkan kó dúnkokò mọ́ mi ó ṣe wáá di tí ẹ mọ̀ pé ẹni bá sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbé lọ ilé ẹjọ́ ẹni bá sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ fòfin dè é ọ̀dà náà o ẹ wò ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn Vanguard tó jẹ. ṣé ìmọ̀ tán I no gree for you. <laughs> ṣé ìmọ̀ tán lọ́jọ́ ọjọ́rò Wednesday ìjẹta. Mm Mm. làwọn chọ́ọ̀chì kan mo forúkọ bọ̀bẹ̀ láṣẹ̀rẹ́ mm. ni wọ́n gbàdúrà lọ́wọ́ pé àdúrà ẹ̀ tó fẹ́ gbà yìí mm. no grief for anybody ni. mo wò pé èmi wá lọ rò pé aláàánú èèyàn náà kọ́ yóò grief fún aláàánú. yóò grief aláàánú. ẹ ń bá fẹ́ ẹ ń bá fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ò ní grief. wàhálà ẹ jẹ́ ọjà ajá balẹ̀ ìròyìn tẹ̀síwájú no grief for anybody. Yeah. ajá balẹ̀. àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan. pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́. gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn a great where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Ìní worship twenty twenty four. Ọba Fìyìjà. Mo mọ rírì ọba Fìyìjà gúnṣẹ́gun. Ìpàdé yìí tá a pàṣẹ for his voice and word evangelical ministry ti olúborí ọmọ ẹ̀mí media and marketing management. Àkórí ẹ̀ when we work with the Lord. Nígbà tá a bó olúwa rẹ̀. Ẹ̀mí Ọlọ́run alàyè yóò rìn ní agbára pẹ̀lú gbogbo ọkàn tó bá farahàn. Nínú ìpàdé yìí yóò. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀. Àtúbàfẹ́mi Fárí Pàlàkàsítà. Pásítọ̀ Káyọ̀dé Oyewale. Adédọ̀ Sùmáyọ̀wá. Bárú Samuel Olúgbénga. Ìyanu Olúwa pray. King Christiana Orindoyin Fúnmi Ọlábọ̀dé Táíwò Àdùkẹ́ Olúwakẹ́mi Ẹmọ́dásùn àpàrẹ̀sí ọlọ́run ló ń bọ̀ Pásítọ̀ Ajayi Emmanuel pẹ̀lú evangelist Adémákin wà ló máa da ayé ètò Pásítọ̀ Adénẹ́kan district superintendent lólùgbàlejò special appearance ẹni ètò Olúṣẹ́gun Bámidélé pẹ̀lú Báyọ̀ Fálékè proudly supported by voice of Yahweh travels and tours media partner Fresh FM blast tiwọn tiwọn one oh six point five. EOB multi pẹ̀lú TV Africana ló pákéjì ẹ̀. Ọjọ́ Sunday fourteen January láago méjọ òwúrọ̀ la pàdé nínú ìjọ CAC. Òkè Ọlọ́run kì í dojú di district headquarter number thirty Akétúndé Igodalo Estate Olómi Ìbàdàn. Gbogbo èèyàn tí wọ́n wà ń kalẹ̀ àtàwọn adarí lẹ́ka ipò òṣèlú ni wọ́n ń gbóṣùbà kárí láé tó ń ti àdúrà fún alága ìjọba àbílẹ̀ Ìbàdàn South East Honourable Emmanuel Olúwọlé Aláwọdé fún ti ìgbésẹ̀ eléyìí tó gbé láti ṣètò àmì ẹ̀yẹ tó gàgàrà tó ń ti àyẹ́sí pàtàkì fún àwọn alága ìjọba àbílẹ̀ Ìbàdàn South East mẹ́jọ tí wọ́n ti ṣèjọba kọjá àtàwọn akọ̀wé mẹ́rin àmì ẹ̀yẹ ọ̀hún ó ní í ṣe láti mọ rírì iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe látẹ̀yìnwá àwọn aṣáájú ẹ̀sìn àwọn adarí nínú ipò òṣèlú àwọn adarí agbègbè àtàwọn èèyàn ìjọba àbílẹ̀ Ìbàdàn South East wọ́n ń kan sára sí Honourable Emmanuel olúwọlé aláwòdé fún ìgbésẹ̀ akínkanjú tó gbé ọ̀hún láti gbé àmì ẹ̀yẹ ìmọrírì kalẹ̀ fáwọn adarí ọ̀hún láì wo ti ẹgbẹ́ òṣèlú bíi ti ulẹ̀ kọ́mọ àwọn èèyàn ṣàpèjúwe ọ̀nrọ́bù Emmanuel olúwọlé aláwòdé gẹ́gẹ́ bí ọmọlúwàbí èèyàn àtàtà ẹni tó mọ nǹkan tó bá tọ́ lásìkò tó yẹ nígbà tó ń sọ̀rọ̀ nípa àmì ẹ̀yẹ ọ̀hún ọ̀nrọ́bù Emmanuel olúwọlé aláwòdé arólé omi tuntun ó ń ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ wípé àmì ẹ̀yẹ ọ̀hún ó ní láti ṣèrántí iṣẹ́ ribiribi táwọn adarí ọ̀hún tí wọ́n ti ṣe lásìkò tí wọ́n wà lórí àlééfà níjọba àbílẹ̀ Ìbàdàn South East bẹ́ẹ̀ ló ń gbaládùra kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kó fún àwọn adarí ọ̀hún lẹ́mìí gígùn àtàláfíà tó péye tó ń ti ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àtòye nínú gbogbo ìrìn àjò wọn síwájú sí i lórúkọ àwọn alága tẹ́lẹ̀ rí níjọba àbílẹ̀ Ìbàdàn South East àtàwọn akọ̀wé tẹ́lẹ̀ rí ọ̀rẹ́bù adémọ́lá ìgè àti ọ̀rẹ́bù táíwò ìgè wọ́n fi ìdùnnú àtayọ̀ wọn hàn sí àmì ẹ̀yẹ ọ̀hún wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àkọ́kọ́ rú ẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ rí lẹ́yìn náà wọ́n wá ń jẹ́jẹ́ àtìlẹ́yìn tó lórin fún ọ̀rẹ́bù emmanuel olúwọlé aláwòdé bákan náà fún ìlọsíwájú ìjọba àbílẹ̀ ìbàdàn south east lápapọ̀ àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ nínú wọn láti rí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àtòyè jíjẹ honorable ramota àgbérẹ̀mí bákan náà akọ̀wé ìjọba ìbílẹ̀ ìbàdàn south east honorable sunday babatunde alága ẹgbẹ́ Engineer sulaiman adesina adarí ẹgbẹ́ alhaji tiamiyu abidikugu kogo adarí ilé honorable ayọ̀dèjì ọ̀làdèjì chief of staff prince ṣẹ́gun olùdáyé àrẹ́gbẹ́ norgay nípínlẹ̀ ọ̀yọ́ kọ́nrẹ́dà ayọ̀ bámi adéògùn tó ń ti adarí ìṣàkóso àwọn òṣìṣẹ́ níjọba àbílẹ̀ Ìbàdàn southeast East aliaja ọ̀mọ̀wé Ayọ̀bámi alága arábìnrin Alábí Bọ́láńlé Victoria adarí ètò ìròyìn àti kéde sétígbà aráàlú níjọba àbílẹ̀ Ìbàdàn South East tó wà ní Màpó nílùú Ìbàdàn òun ló fi àtẹ̀jáde yìí síta. ẹ káàbọ̀ padà hmm. látọjú ọjà ajá balẹ̀ ìròyìn ó sì ń tẹ̀ sọ́wọ́ wájú ó yá o ẹjẹ́ sáré fi ẹsẹ̀ kan dé ìlú èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ̀ wọ́n ní àwọn jàgùdà páálí olè abojú tókítókí wọlé gbé wuri ni wọ́n mà tún kán lu ìpínlẹ̀ èkó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lọ gbọ́n epo orílẹ̀-èdè wa nàìjíríà ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ ọlọ́run ẹni tí ṣe ọ̀gá fún àwọn ààbò ara ẹni làbòlú NSCDC ní ìpínlẹ̀ Èkó iná ló máa ń fi ojú àwọn afurasí ọ̀daràn abójútókítókí ọ̀hún hàn nígbà tó ń tọ́ka yìí pé ńṣe ni wọ́n lọ bẹ́ egboro epo tiléeṣẹ́ epo NNPCL léyìí tí ó wà ní agbègbè Ọbáwọlẹ̀ lágbègbè Fágbà ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ ni wọ́n ti gbé lọ ju epo orílẹ̀-èdè wa Nàìjíríà kó tó wá di pé ọwọ́ tẹ̀ wọ́n wọ́n ní àwọn afurasí wọ̀nyí ńlọ́wọ́ tẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tá a wà ńbẹ̀ yìí kó tó di pé wọ́n kó wọn lọ sí olúléeṣẹ́ ààbò ara ẹni làbò lù nígbà tí wọ́n sọdúnmọ̀ wọ́n ní bọ́ọ̀sì aláwọ̀ funfun kan ni wọ́n gbé wá síbẹ̀ tó sì jẹ́ pé gbogbo inú bọ́ọ̀sì náà ìdẹ́ epo ìyún kẹ́ẹ̀gì lọ́wọ́ à ń bẹ̀ bí wọ́n ṣe ń gbọ́n epo jù sínú kẹ́ẹ̀gì ni wọ́n ń jáde ni wọ́n ń gbọ́n epo jù sínú kẹ́ẹ̀gì ni wọ́n ń gbé jù sínú ọkọ̀ ni wọ́n ń gbé jáde táwọn èèyàn sì tètè fura tẹ́lẹ̀ kó tó wá di pé àwọn kọ́ lọ ta ẹni tí í ṣe adarí àwọn àbọ̀ ara ẹni làbò NSCDC Adédọ̀tun Kẹ́sìró tọ̀lọ̀ táwọn lólobó kí apáta àwọn náà gbọ́ ni wọ́n gbé àwọn òṣìṣẹ́ wọn gúnlẹ̀ tí wọ́n sì gbàbẹ̀ lọ ìgbà wọn débẹ̀ ohun tí wọ́n bá Adisa hmm. ojú òṣè wòran mọ́ ẹnu ló kù tá fi ń wò ó ìròyìn kan bẹ lójú ìwé kẹtàlá ìwé ìròyìn Vanguard jẹ́ ń sọ fún ọ. ẹyin dúdú ṣe máa ń le báyìí ganan. ẹyin dúdú pẹ̀lẹ́ ìwọ funfun hmm. Hmm. wọ́n ní ikú Akérédolú jẹ́ kí ọ̀rọ̀ ètò òṣèlú ní ìpínlẹ̀ Ondo kò fẹ́ mọ́ rálẹ̀ mú díẹ̀ hmm. wọ́n ní tí ì bá ṣe ikú arákùnrin Rotimi Akeredolu tí wọn ò tí ì sì ti ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo hmm. wọ́n ní ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ondo ìbá ti mọ́ bú eh, eh, ìbá ti mọ búgbàmù gidi tí àdó ti mọ tọrọ ti mọ jábọ tí nǹkan ti mọ hó gbùdùgbùdùgbùdùgbùdù àmọ́ pẹ̀lú ikú Akérédolú ẹni tí ó mímí ìgbẹ̀yìn ní oṣù kejìlá ọdún tó kọjá yìí lórílẹ̀‐èdè Germany wọ́n ní ó ti jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú àti ntọ́yẹ kọ́mọ jábọ́ nísìn kọ́ wálẹ̀ díẹ̀ lóòótọ́ o ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa ó ti di gómìnà ìpínlẹ̀ Ondo nǹkan sì ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ṣarajọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé àti ń ráwọn ọmọ kan náà tí wọ́n ti ń sọ pé àwọn làwọn padà di gómìnà ìpínlẹ̀ Ondo lẹ́yìn gómìnà ayédatiwa wọ́n ní àwọn olóṣèlú míì náà tójú wọn wà ń bẹ̀ pé kán ṣe dànsákì sáwọn náà kán dọ̀bálẹ̀ fáwọn náà káwọn náà jí gómìnà wọ́n ní lára wọn láti rí ẹni tó ti dupò gómìnà tẹ́lẹ̀ rí tí sì ń ṣe ẹni tí ọjọ́ bíi legal adviser ìyún olùdámọ̀ràn lẹ́ka òfin fún ẹgbẹ́ òṣèlú APC olóyè olúṣọlá òkè wọ́n ní àti rí kọmíṣánná tẹ́lẹ̀ tó sì jẹ́ bíi ẹni tó jẹ́ bíi igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC níwọ̀ oòrùn gúúsù lẹwa Nàìjíríà ọ̀gbẹ́ni Isaac kékèmẹ̀kẹ́ wọn ni àtìrẹ́nìkan náà kékèmẹ̀kẹ́ mm. ní ẹ̀hẹ́n wọn èèyàn ni o ó ní àtúntìrẹ́nìkan náà tó jẹ́ pé ó ti lọ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa Nàìjíríà bíi ẹ̀ẹ̀mejì tó sì ṣe jẹ́ pé òun náà ti di igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Máyọ̀wá Akínfọlárìn wọn ni arí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣọlá ẹbí ṣe é ní a sì ti rí olókoòwò ní jimoh ibrahim ìfẹ́ oyèdélé paul akíntẹ̀lúrẹ̀ ọlámáfọ̀ jìmí ọdúnayọ̀ Murayo lẹ́bí àtàwọn míì náà tí wọ́n ti ń pé àwọn fẹ́ di gómìnà ìpínlẹ̀ ondo wọ́n ní àmọ́ ṣá gbogbo àwọn ọmọ oyè tẹ́ ẹ̀ rí yìí pátápátá ni wọ́n fọpọlọ sí i gbèsàbí wọ́n ní wọ́n ní ntọ́lóyìnbó ń pè ní plan b ìyọ̀nìpẹ́bẹ́lẹ́ yìí ọ̀bá lọ hmm. yìí ọ̀ lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iye yìí ni wọ́n ti ń wò pé a lè sọ ààrẹ nàìjíríà ti ń ṣe bọ́lá mẹ́ẹ̀ tinubu ó ṣeé ṣe kóun náà ti fojú sun ọmọ oyè tó fẹ́ lò ní ìpínlẹ̀ ondo ọ̀dà o tán bá lé àwọn ní <laughs> ìlà àwọn sì gba ìlà là á lọ wọ́n ní bí nǹkan bá ṣẹnu lé nú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti bẹ̀rẹ̀ sí ní báwọn kan nú ẹgbẹ́ òṣèlú sdp àti labour party sọ̀rọ̀ pé a lè sọ o tí wọ́n bá ti lé wa kúrò níbi àwa yìí à ń bọ̀ lọ́dọ̀ yín ẹ wo wọ́n nígbà tí ó fi di bíi oṣù kẹfà oṣù keje ọdún yìí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ondo kí ó ti bẹ̀rẹ̀ sí ní máa ṣarajọ kí àwọn tí wọ́n jẹ́ bíi kọ̀ǹtẹ́ndà ìyún àwọn tó fẹ́ tó tó fẹ́ du oyè àti àwọn tó tún jẹ́ pìtẹ́ndà náà ṣe hmm. jẹ́ pé àwọn náà kàn fẹ́ lọ najú ń bẹ̀ ni pé kájá jẹ́ káwa náà fọ́ kọ́lẹ̀ ń bẹ̀ wọ́n ní a ti mọ rí ojú wọn kódà wọ́n láwọn kan náà wà tó jẹ́ pé ọmọ oyè làwọn náà àmọ́ tí wọ́n ń ṣe rèé wọ́n ń fowókọ àwọn èèyàn kànrìnkànrìn tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ààrẹ lẹwa nàìjíríà wọ́n ń fowókọ wọn lẹ́pẹ́ wo ẹni tí mo so mọ́ rèé o dákun tètè bá mi sọ́kọ̀ mi náà tètè bá mi sọ̀rọ̀ lọ́jọ́ <laughs> ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu pé mo tó gbangba sùn lọ́yẹ̀ o oníkálukú wọn ló ti ń jáwé sóbì ojú ìwé kẹtàlá ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ni mo ti rí. Hmm. ìròyìn eléyìí ni wọ́n ní ìròyìn àgbọ́ má lè lọ àgbọ́ padà sẹ́yìn. kí ló dé. àgbọ́ àgbọ́ṣe ó gbẹnu tọ́jà balẹ̀ lójú ewé kẹta ìwé ìròyìn ti the punch ní ìròyìn yìí wà ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká tún dìjọ gbọ́ ókè o wọ́n ní àgbà òsínlù ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro ẹni tí í ṣe gbajúgbajà òjíṣẹ́ ọlọ́run tí ìlú mọ̀ káàní T.B. Joshua wọ́n ní àwọn nǹkan kan wà tí ó ti ń jà ràìnràìn lórí òjíṣẹ́ ọlọ́run yìí látẹ̀yìn ìgbà tó ti kú àwọn ọ̀rọ̀ kan tó wá ń lọ lẹ́nu lọ́ọ́lọ́ọ́ yìí nínú àpilẹ̀kọ tòun ti ọ̀rọ̀ èyí tí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti BBC tí wọ́n gbé síta ṣe fọ́nrán kan fọ́nrán tí wọ́n gbé sí ìgboro ayé wọn hmm. ni ó ti bẹ̀rẹ̀ sí bí oríṣiríṣi ọ̀rọ̀ láàrin ìgboro ayé pé hmm, ọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ lórí ṣe bẹ́ẹ̀ lórí ṣe bẹ́ẹ̀ lórí àwọn kan ní à ṣé bí èèyàn ọlọ́run ni TB Joshua ni làwọn kan ṣe ń sọ wípé hmm, ṣé èèyàn èṣù wá ni wọ́n ní báwọn kan ṣe ń sọ ọ̀rọ̀ láti fi takò ń làwọn kan ń sọ ọ̀rọ̀ yìí pé ẹ̀yin tẹ̀ ń takò yìí gan tí ń sì ń bẹ lára yín olúkálukú àbí tiẹ̀ lára ẹnìkan tó wá jẹ́ oníròyìn tó súnmọ́ TB Joshua dáadáa nígbà tó wà lókè ìpẹ́ ó sọ ọ̀rọ̀ dálẹ̀ ẹ̀ wá jẹ́ agbọ́ ò nígbà tó ń sọ̀rọ̀ ó ní téèyàn bá sọ ọ́ di mímọ̀ yìí pé TB Joshua yìí pé èèyàn ọlọ́run tí ọlọ́run pè lóòótọ́ ni ó ní èèyàn jáyọ̀ pa téèyàn bá tún ní TB Joshua èèyàn kan tó burú jáàyè ni èèyàn jáyọ̀ pa ó ní àìmọye ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lóòótọ́ o ṣùgbọ́n aṣọ tó kángun séégún ni wọ́n ń pè ń jẹ̀pẹ́ òun gẹ́gẹ́ bí oníròyìn èyí tó ń mọ̀ ń bẹ̀ ẹjọ́ wọn gbá bàtà ẹ̀ sí ìgboro ayé kó làákàyè ẹ̀dá wàá fi omi inú ọgbọ́n kó wàá fi dàjẹ́ sí rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní ṣé ẹ gbàgbé pé ní ìgbà tí TB Joshua tó wà lókè ìpẹ́ tí ẹ̀ ń bá rí ìṣọwọ́ ṣe rẹ̀ tí ẹ̀ bá rí ìṣọwọ́ wàásù rẹ̀ tòun ti ìwà rẹ̀lẹ̀ tó gbé sójú àti ìṣọwọ́ bó ṣe máa ń ran àwọn èèyàn tí ò ní lọ́wọ́ èèyàn ó ti wò ó lóòótọ́ pé ti rọ́kọ́ tètè bọ̀ lè kọ́ TB Joshua jẹ́ ẹnìkan tí Ọlọ́run pè ó ní ṣùgbọ́n o ẹ má gbàgbé ọ̀rọ̀ kan náà tó sọ ọ́ di mímọ̀ yìí pé tá a bá rí ohun tó wà ní iwájú ìwé èèyàn gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ nínú ìwé ọ̀hún ṣe rí o ojú mi lórí òòrọ̀ kàn mi dẹ́mọ́mọ́ wà wọ́n ní iyún náà sì wà ń bẹ̀ nígbà tó ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀ ó ní lágbọ́nrin ti àwọn oníròyìn ó nígbà tí àwọn oníròyìn kò síbi tí àwọn èkó júbọ̀ wọ́n bá ti pe àwọn síbì kan ó ní tọ̀tún tòsì àti bí nǹkan ṣe ń lọ lágbọ́nrin ibẹ̀ ń làwọn máa ń fi mú fílẹ̀ fojú fílẹ̀ táwọn sì máa ń rí ní tìbútòrò onígbà míì ó lè pe àwọn oníròyìn káwọn lọ síbẹ̀ táwọn bá débẹ̀ ńlá wọn rí irú ìgbé ayé tó ń gbé yàtọ̀ fún irú ìgbé ayé tó bá wà ní gbàgede ilé ìjọsìn tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní gbà míì á pé àwọn oníròyìn jọ yóò sì fún àwọn ní ẹmúlùkù tó wú bàǹtùbàǹtùbàǹtù hmm. ó ní gbogbo ìgbà náà tí owó tiẹ̀ tún níyì ó lè fún àwọn ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹnì kọ̀ọ̀kan yàtọ̀ fún owó ìròyìn tó máa gbé jáde owó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí òun ní owó epo òrìnsẹ́ yìí pé ẹ wá hmm. láti wá kọ ìròyìn yìí lẹ tó bá ní kò ń sùn òun ò sùn òun ò sùn tó bá ní kò ń jẹ òun ò jẹ àmọ́ tẹ ń fi lóògùn yìí nìkan ẹmúlòkù yìí ó ní nǹkan kí bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ lòun máa wo pé gbogbo nǹkan tó ń lọ bẹ̀ òun wo lára àwọn òṣìṣẹ́ òun wo lọ àwọn òṣìṣẹ́ ọ̀hún tó jẹ́ pé ẹlòmíín nu wọn ó ní ìwé ẹ̀rí akẹ́kọ̀ọ́ gboyè Eh, ọyọ kan méjì ẹlòmíì ní mẹ́ta tó jẹ́ pé master degree ọ̀dà wà nù wọn ó ní ẹlòmíì nípa ìlànà ètò ẹ̀kọ́ oríṣiríṣi lẹ́lòmíì nínú wọn ó lóun ó rí wọn bẹ̀ tẹ́ bá sì rí àwọn ọkùnrin wọn wọn ní tí wọ́n kó sí súùtù pápárapá ó ní wọ́n ń pè wọ́n ní ọmọlẹ́yìn òjíṣẹ́ ọlọ́run disciples ó ní àwọn nǹkan tí wọ́n ń wọ̀ sára èèyàn á rí i pé bàtà ẹsẹ̀ wọn ó dúró re súùtù àti ṣáàtì ó dúró re tòun ti táyè lọ́rùn panpanra ó dúró re àwọn tó jóbìnrin wọn náà wọ́n dùn ún wò ó ní í ṣe ni wọ́n wá ń gbé ìgbé ayé bí ìgbà tó jẹ́ pé rọ́bọ́ọ̀tì tó lẹ́mìí èèyàn nù ni ó nítorí pé wọn ò lásùnwọ̀n ṣùgbọ́n gbogbo nǹkan tó bá fẹ́ jẹ pátá ni wọ́n pèsè fún wọn láti jẹ nírọ̀rùn gbogbo nǹkan tó bá ṣìgìdì gbàlódé <laughs> ah, ó ní gbogbo nǹkan tó bá fẹ́ mu wọ́n á pèsè ẹ̀ fún wọn pẹ̀lú ìrọ̀rùn wọ́n ní ibi tí wọ́n fẹ́ sùn ó ní wọ́n ní ilégbèé ìgbàlódé kan tó wà nínú ọgbà chọ́ọ̀chì wọn tí wọ́n pè ní hostel ó ní ibẹ̀ ni ni ń sùn sí tí wọ́n sì ń wọṣọ tó wuyì tí wọ́n ń lo nǹkan tó wuyì ṣùgbọ́n láì ní àsùnwọ̀n tí wọ́n lè sọ pé bóyá àwọn ní láti máa fi ọba kò mú jáde wọ́n ní bákan náà ẹ̀wẹ̀ ni kò sí ẹ̀yọ̀ kankan nu wọn tó lè sọ pé bóyá àbí ó ní iṣẹ́ míì tó ń ṣe yàtọ̀ fún iṣẹ́ ilé tí wọ́n ń ṣe pẹ̀lú TB Joshua yìí ó ní ara àwọn kìnìún náà ó máa ń ṣe òun ní kàyéfì ó ní kò wá sí nǹkan tó wọ́n fẹ́ dánwò ńbẹ́ pé wọ́n fẹ́ fi múnú èèyàn dùn pé wọ́n fi ṣàlejò èèyàn òun tóun o òun ẹ̀ bá wọn dá sí ṣùgbọ́n ti emuluku òun tóun bá ti rí pé díẹ̀ òun ti mọ̀ pé nǹkan kan wà ńbẹ̀ brown envelope yìí ó máa ń mú òun tóun ó wá sọ̀rọ̀ débì kan ó ní ìṣọwọ́ bí wọ́n ṣe ń jẹ́ kí àwọn èèyàn yìí wá gbé ìgbé ayé bíi ṣìgìdì ìgbàlódé tí ó kàn ní ẹ̀mí tóun náà lè sọ̀rọ̀ bí èèyàn ó ní ọ̀rọ̀ òun ó máa ń ṣe òun ní kàyéfì ọlọ́rẹ̀ẹ́ òun kan wá wà tó jẹ́ pé olóòtú ìròyìn ni ní iléeṣẹ́ ìwé ìròyìn Guardian nígbà náà ó ní joe ní jẹ́ ó ní ọ̀rọ̀ ọmọ ò tètè n tó ní ìdádúró díẹ̀ ó ní bàbá yìí sì máa ń ṣe ìlànà kan ó nígbà tí bí Joshua wà lókè ìpẹ́ ó ní yóò wá mú tọkọ-tìyàwó bíi méjì tó jẹ́ pé eléyìí ò tí ì rí ọmọ bí eléyìí náà ò tí ì rí ọmọ bí ó wà ní ọ̀dà o ìyàwó táyé bọ́ sí ọ̀dọ̀ eléyìí ìyàwó kàǹdé ìwọ náà bọ́ sí ọ̀dọ̀ eléyìí wọ́n ṣe pàṣípàrọ̀ ọkọ àti ìyàwó tí wọ́n bá ti dà fúnra wọn pé wọ́n ó sì gbàdúrà fún wọn pé kí wọ́n máa lọ bí sí kí wọ́n máa lọ rẹ̀ sí <laughs> pé kí wọ́n lè rí ọmọ bí ó tí wọ́n bá lọ tẹ̀sírọ̀nù ẹ̀ bẹ́ẹ̀ hmm, ọlọ́run ní sámi sí ọmọ ọlọ́mọ ń bọ̀ sí i. Eh, eh, eh, so wọ́n ní hmm. gbogbo ìlànà yìí náà ni kò yẹni tó pé bóyá ìlànà ọkùnrin eléyìí àti obìnrin eléyìí iná ni nǹkan míì wà ń bẹ̀ ni tí wọ́n bá sì ṣe pàṣípàrọ̀ rẹ̀ tí wọ́n bá sì lọ ṣe lóòótọ́ wọ́n á sì máa bẹ̀rẹ̀ sí í tẹ̀ mọ́ bí ìgbà tí wọ́n ń tẹ̀wó jáde wọ́n ní ó wá pé òun pé joe náà débẹ̀ wọ́n fẹ́ ṣe ìlànà yìí náà pẹ̀lú joe ńgbà náà àti ìyàwó ẹ̀ táwọn náà sì ń wo ojú ọlọ́run fún ọmọ rere ó ní ara àwọn nǹkan wọ̀nyí tó ń ṣe àkíyèsí ló wọ́n ń wò pé ẹ̀wà náà ṣé bí ọlọ́run ṣe fi lélẹ̀ náà lélẹ̀ ṣé ẹ̀mí ọlọ́run náà ló sì gbé gbogbo àwọn ọrú fọ́máàtì eléyè wọlé ó ní àwọn ojú èyí tí òun lè sọ díẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn iná lélẹ̀ yìí o ó ní ṣùgbọ́n nípa pé bóyá kí ó fowó ṣèkẹ́ èèyàn ah! ó lónìí ó ní hmm. ó jẹ́ nìkan tó jẹ́ pé kò sí iye tí ò lè fún èèyàn bùjẹ́bùdànù ẹ̀dá ni ó láàánú ọmọnìyàn lójú ṣùgbọ́n àwọn ọ̀lànà kan tó mú wọnú ẹ̀sìn pẹ̀lú bó ṣe ń ṣe ń gbà tó wà lókè ìpẹ́ tóun rí tóun mọ̀ yìí ìròyìn hmm. àgbọ́n máa lè lọ ni o. tó jámọ ramọ kẹrùwá díẹ̀díẹ̀ ìròyìn kan bẹ lójú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard tán ní orílẹ̀-èdè South Africa ti fẹ́ gbójú agan sí orílẹ̀-èdè Israel lórí ọ̀rọ̀ ti ogun tó jà ní Gaza wọ́n ní ilẹ̀ South Africa ní kò dáa hmm. bí ilẹ̀ Israel ṣe ń pa àwọn tó wà ní Palestine ní Gaza àwọn ẹ̀yà Palestine ó ní bí ìgbà tí wọ́n ń tẹ òfin àgbáyé kan lójú tá a mọ̀ sí genocide ni ó ní iyún ní ipa ẹ̀yà run ó ní bí ìgbà tí Israel mọ̀ọ́mọ̀ fẹ́ mọ́ ba tiwọn jẹ́ tó sì ń ba tiwọn mọ́ gidi torí pé pẹ̀lú òǹkà tó wà ńlẹ̀ nísìnyí ẹgbẹ̀rún mẹ́tàléní ogún Palestine àtọkùnrin àtobìnrin àti kókó tí wọ́n ti gbẹ̀mí ẹ̀ ó sọ̀rọ̀ ó ní gbogbo àwọn tí ń bẹ ní Gaza gan ojú bíi two point three million lọ léèyàn ogun Israeli ti sọ wọ́n di aláìnílé lórí tó ní kálukú sì ti fọ́n dàgbé ó ní kódà àti wá jẹ́ kí oògùn lílò oúnjẹ jíjẹ epo àtàwọn nǹkan míì tó lè mú ayé wọn dẹrùn kọ́ wọlé ó ní wọ́n fún un pínpín ni ẹ wo wọ́n ṣàti ní àwọn fẹ́ mú Israel lọ sí. olóòtú ìjọba ilẹ̀ Israel sọ́ngbà kan yí Israeli kọ́ ló bẹ̀rẹ̀ ogun mm. ṣùgbọ́n Israeli ló máa rẹ́yìn ogun. wọ́n ní wọ́n tọ́ àwọn ni. kí wọ́n sì jèbò rẹ̀ àwọn olùgbẹ́bẹ́. ọ̀dà o ọlọ́run ṣàánú. àmì ẹ̀yin tẹ́ bá sọ nǹkan nù tẹ́yìn wa ẹgbọ́ òròyìn yìí o mm. ẹnìkan rèé tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ti tricycle kẹ̀kẹ́ máa wá lánàá ni wọ́n gbé báàgì kan wá tó jẹ́ pé báàgì arábìnrin kan ni àwọn aṣọ obìnrin ló wà ńbẹ̀ tó bá jẹ́ obìnrin tó jẹ́ pé o sọ báàgì nù táṣọ sì wà ńbẹ̀ kàn sí ìkànnì fresh fm pẹ̀lú ẹ̀rí ni o pẹ̀lú ẹ̀rí tó dájú hmm. torí ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ jẹ́ ká kéde ibi tí wọ́n ti rí ọ́ ṣàlàyé ibi tí báàgì aṣọ <laughs> tiẹ̀ tó ti gbé sọnù àwọn àdéhùn ẹ̀ ẹ̀ báàgì ẹ̀rọ náà ni ọlọmọ níyàwó rí báàgì ẹ̀hìn mọ̀ ẹ mọ̀ pé ah, àwọn èèyàn dáadáa làwọn èèyàn wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ bí gómìnà bá ti da àwọn aráàlú náà da wọ́n ní wọ́n tún rí báàgì ìrẹsì páàkì méjì àti tẹ̀wà ìyún náà ti spaghetti ṣokoléètì kankan oríṣiríṣi àwọn nǹkan bí wọn wẹ́wẹ́ báwọn ni wọ́n tún rí wọ́n ni ní ibùdókọ̀ kan tí wọ́n pè ní ibùdókọ̀ ti muslim nílẹ̀ ìbàdàn lójú ọ̀nà márosẹ̀ ọ̀nà interchange wa yẹn ni àbọ̀ ah, bá jẹ́ pé ìwọ ni ọ̀nì náà ẹ ṣá kàn ìkànnì fresh fm Ah, nọ́mbà tó wà ń bẹ̀ yìí àní láǹfààní àti lè pè yín o ṣùgbọ́n tẹ bá ti débi ọ̀rọ̀ yín ti gbọ́ ó ti gbà ẹ sábẹ́rẹ́ ẹwà èdè tẹ bá ti débi tó bá jẹ́ ẹni ẹ bá mú ẹ̀rí tó dájú wá ọ́fíìsà fẹ́tì kò gbádùn dáadáa o <laughs> ok o Samuel gbèsàbí lórúkọ tèmi ẹjẹ adigbadagbọn ká máa lọ ṣùgbọ́n kó tó wá nípa máa lọ kọmíṣánná wa fún ọ̀rọ̀ àṣà àti.